sọ fún mi náà kí ni problem ẹ gangan náà because I don't seem to understand why are you trying to kill yourself over a man that does not even like you not to talk of loving you sincerely this guy does not like you because tó bá yẹ kó like ẹni ó láwọn nǹkan tó yẹ kó ti ṣe tí ò ti ṣe ìwọ́dé jókòó sí báyìí sí òun claim love ó fẹ́ para ẹ síbí báyìí kò wọ́ ọ̀fẹ́ o so but boy yìí ìdíwé tó ṣe máa ṣe èèyàn máa ṣe bí ìgbà tó yẹ pé èèyàn ń treat àwọn boys ẹ pé wọ́n sáré wá gbórí wọlé ni bó ṣe máa treat ẹ he doesn't like you that is just the plain truth. you know what gbogbo nǹkan tó ń but the truth is he loves me and i know it that's the most important thing you know i don't know mi mọ gbogbo mọ kó me, me no dey ni nífẹ̀ẹ́. i'm highly disappointed in you how could you be sounding like this okay me fẹ́ bẹ́ẹ̀ argue let's agree he likes you let's assume he loves you now please tell him sọ fún pé o fẹ́ kó fẹ́ ẹni ṣe lọ́kà yẹ ká ṣe bí challenge show if that thing let's let's see what he's gonna do ṣe bó sọ pé láìka ẹni sọ fún náà pé kó fẹ́ ní ṣùlọ́kà àwọn kan tó máa ṣe. òun um, <sighs> kàn feel pé you know ká máa bímọ ká live happy and that's the most important thing and I think I'm going to bend to his rule. no nǹkan tó ń sọ yìí sí bí a kò wá fóun kó tẹ sí ibi voice note kó wá létà kó wá gbọ́ létí wàá rí pọ́nrọ́ dẹ̀ ló ń sọ because the way you are going about it I I ó ti tàbí ẹni pé o ti ń lu senses ẹ̀ lọ́rọ̀ tó sọ yìí kò make sense now òyìn ọkàn fẹ́ kó ké kẹ́kọ̀ọ́ wà kẹ́kọ̀ọ́ máa bímọ ìyàwó sára ló ń pè yẹn náà ṣọmọ ni ìyàwó sára ni àìpé bí bá dájì ìsì ẹ ṣe fẹ́ yà á sí ẹni ẹ máa gbé dìsìn yìí ọ̀rọ̀ tó sọ yìí ò make sense tó bá like ẹ let him put a ring on it bí ọ̀ṣun máa mẹ́rin tó ọ̀fẹ́ ni yẹ take it serious if not bọ̀bọ̀ yóò like ó kàn fẹ́ bá yé ẹ jẹ ni. Ah, ṣé kó wá jọ pé mo cheap nìyẹn. Ah, ah. tẹ́lẹ̀ nǹkan ìyàwó sára nìyẹn náà Oh God, love is wicked. Love is not wicked. Ìwọ gangan ló What wicked is ẹ̀. Sọ fún pé kó fẹ́ ẹni ṣe lọ́kàn tó bá láìkẹ̀. That's just my own point. If not, don't you tell me he's just trying to use you. Ìfẹ́ ṣe kókó. Ìfẹ́ ó ṣe tójọ́ mẹ́ta ó ṣe wá falẹ́rìn. Ah, actually. sit please. thank you. Mm. Mm. Um, actually um, mo wá sí patí ládùúgbò yìí ni so kò dẹ̀ pẹ́ tí mo ṣe tán mo rò pé ilẹ̀ ti ṣú pé kí wá hmm. pass night pẹ̀lú ọ̀rẹ́ mi fèyí kan ṣó ti sọ ni. don't tell me pé o mọ̀ pé kò sí around. Eh? she's been off for like three weeks. Ah, mi mọ̀. ó lọ Àbújá. Really? Yeah. Hmm? Honestly, mi mọ̀. Ah, kí ni mo wá ṣe báyìí? Estate wa kedere ten o'clock by one thirty gate. Hmm. Because àwọn olè tí ẹ̀ ń discipline ọjọ́ mẹ́ta ìṣó wọn kì í jẹ́ kí èèyàn wọlé anything past ten. Eh? Kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe. Èmi rò pé ń wọ alára pé kí n ṣe wá pass night in by because actually mo tẹ̀ tó wá ní appointment wa very important ládùúgbò very early tomorrow morning. Oh. No, no big deal. Ṣé ojú ká sùn ká ni? Really? Yeah. Oh, thank We've you. We've got about four rooms here, so. Thank you. It's all right. All right. Okay. Make yourself comfortable. Oh, chauffeur drink. Chauffeur anything. No, actually, I'm full. Yeah, then my one library by. To ban anything for Jackie. All right. All right. Take care, yeah? Okay. Dara. Huh? Dára. O oh, Thank you. Ṣe ẹ You want sùn Yeah. Ìwọ́n kọ́. Ó for long? Yeah. Me my fair jáde nísìnyí my fair way. You getting up and freshen up? My love, you're going out. Um, Ṣé o ní pẹ́ What did you just call me? I called you my love. Why, why would you call me that? Why? <laughs> Torí pé mo lè pè ẹ́ bẹ́ẹ̀ ni, mi ò yọ I can call you that like anywhere mo lè dúró sí the highest mountain kí n lè kígbe my love ah ìwà tí ìfẹ́ yóò sì mọ́ náà tèmi àti bàdé ní understanding tó jiná we can run things. really maybe ọ̀rẹ́ tímọ́tímọ́ ló wà àti ìfẹ́ abẹ́jà ni. èmi àti ìfẹ́ yìí àkín ṣọ̀tá àmọ́ máa ń sọ pé títẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá èyí ti ṣe bó ṣe máa ṣe nìyẹn èmi i love you. Mm. I want you in my life. I, I, I cherish you. See, I will treat you better than she did. Mm. I'll, I'll hold you dear because I love you. So let's just make a gbàgbé ti fẹ́ yìí. Let's do our thing. The n bá ní pé mi ò mọ nǹkan try to shake all the while ọlọ́mọ pa. You wanted my bedroom? I've given you my bedroom. But I'm not going to sleep with you. Kò lè ṣẹlẹ̀. Regardless nǹkan tí Fèyí ṣara ṣe ọ̀nà ṣe. That is not me. I don't sleep around. I don't do it. Mo lè fojú jẹkùn ni mi ò lè pẹran jẹ. And um, that said. Are you rejecting me? I, I'm not rejecting you. you. You're still in my bedroom. I'm just saying we can we can have things together. It, it can work. Kò lè ṣiṣẹ́. Um, I will have to roll along. Mo fẹ́ wẹ̀ tí máa wẹ̀ tán kí wọn náà kò dress up. Mi ò lè fi lélẹ̀ fún ẹ. Hmm? ẹ ṣé. lórí ìránṣẹ́ olúwa ẹ gbà gbogbo àmì jésù àní lórí ìránṣẹ́kùnrin olúwa ẹ gbà gbogbo ògo. jésù kristi lórí kan náà kọ́ mi bá mi mójútó àrídùnnú mi màmá kó lu àbáyín mójútó àwọn àrídùnnú ẹ̀yìn kó má gbèsù láyé láti ayé mi lẹ́yìn ó bá yín mójútó àrídùnnú gbogbo àwọn àrídùn kọlọmba yín mójútó. àmín jésù. jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù ìyá wa bí a ṣe ń gbàdúrà yẹn lọ amúmire wípé ohun tí ẹ bá wá sí ibi tí a gbàdúrà yìí lórí ọlọ́run ti ṣe. aleluya olúwa ò ṣe o olúwa ò ṣe ò ṣe ò ṣe àwọn ò ṣe àdáde ah, àwọn ọmọ promise wípé ten percent a máa sọ sí ilé ọlọ́run ẹ kúkú mọ ẹni tẹ́ ní mi ní tàn yín o tí kì bá ṣe pé bí mo ṣe gbóhùn olúwa lórí contract yìí ẹ̀rù ti ń bà mí ẹ̀rù dẹ̀ ń bà ayọ̀ mi pọ̀ náà gan ṣé mo contract tó bá ti jẹ́ látọ̀dọ̀ ìjọba bẹ́ẹ̀ yẹn ẹ̀rù máa ń pọ̀ jù lórí ẹ̀ kálukú náà ló dẹ̀ máa máa sáré gbogbo bí tó bá lè sáré sí. ẹ ṣe rí kò sí bí èrò ṣe lè pọ̀ lórí ètò ọlọ́run ti sọ pé òun á mú àyànfẹ́ tòun jáde àyànfẹ́ tiẹ̀ tó dẹ̀yàn òní ọmọ yín jẹ́. àpòlù ọ̀hún ṣe kò ṣe é. Yes, ma. ọmọ ọdún mìíràn gíṣọlá adé pẹ̀lẹ́ ọkọ mi káàbọ̀ báwo ni ibi tó lọ. good news ni o. jẹ́ gbọ́. wọ́n ti fún mi iṣẹ́ yẹn. ah ẹlẹ́dàá mi ò ṣéwu ọlọ́run máa ṣéwu ó ti bọ́ sí wa lọ́wọ́ ẹ èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí ah, ẹlẹ́dàá mi ò ṣéwu dúpẹ́ o. ìkìlẹ̀ májì gómìnà kankan náà sáyìn ni. Yeah, immediately on the Kiloba Commissioner of Many Other Relevant Documents. I'm so happy, man. Ah bàbá dáadáa ẹ ṣé ẹ ṣé elédùnmarè mo dúpẹ́ ah, ọlọ́run ó ṣeun ìjọ ah, ọpẹ́ mi dà ẹ́ ìjọ ọpẹ́ mi rèé gbogbo ara mi yóò máa fi gbé jésù mi ga. dátà sáì máa mi máa ní ìdòwò. ẹbí èlò nìyẹn. Eh, I've got two million naira with me. Màá ní the extra three million naira, mami owó tí máa kàn fi settle àwọn boys tó bá mi push iṣẹ́ out ni. ó wá jẹ́ five million all together. bẹ́ẹ̀ ni màámi. ayọ̀ mi pọ̀ ní owó tó tó three million sákàǹtì mi ó mọ tá a máa ṣe wo ẹ̀gbọ́n ẹ̀ la máa sọ fún wàá lọ bẹ́gbọ́n ẹ̀ ṣàlàyé fún. no no no no mami ẹ má fòye sọ̀rọ̀ mi no no no mi ò fẹ́ ojú kó máa fọmọdé wò mí kó máa ọmọdé tí ò mẹ́kọ àtàkàrà jẹ i don't want that i don't want that mami keep oye away from this i beg you no no no mi ò fẹ́ ẹjọ́ ẹjọ́. ayọ̀ mi pọ̀ ayọ̀ mi pọ̀ sí i lọ́wọ́ ṣàlàyé fún mi jọ̀wọ́ níwọ̀ àtẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ jáwọ́ nu gbọ́n mi sí omi òtó ẹ̀gbọ́n ẹ̀ mà lóye jẹ́ ìgbà tó ní kí n má pè sí sí i tá mo fẹ́ lọ sá bábà yìí sí i jẹ́ àṣàlàyé fún un. ó dà pé ẹ fẹ́ fún mi lọ́wọ́ ẹ̀ máa mi tó bá jẹ́ owó yìí lẹ́fẹ́ gbà i don't need it anymore seriously màá wákùnrin ẹsẹ̀ mi màá wá síbòmí màmí. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. i just don't want him to get involved mami. ọba ìwọ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ ọlọ́run tó yanjú ẹ̀ débi tó dé tó fi bọ́ sí wa lọ́wọ́ yìí á kọ́ wa mọ̀ ọ́ ṣe three million àbí. three million báyìí. Ah, three million okay no problem My mom tí mo wá you are the best mom in the world. you are the best mm. son. <laughs> <laughs> you welcome my darling. ẹ ẹ jẹ́ kí n tètè tẹ̀síwájú I still got other things to do around the town. okay dear máa pẹ́. Mm-hmm. orí eléyìí tó sọ́ọ̀lẹ̀ yìí náà ó tó torí èmi ò sì tí ì rí nǹkan bàbàrà kan tó wà nù débi wípé yóò máa wá fa gbọ́n mi sí omi ò tó fún ẹ̀gbọ́n àtàbúrò ẹ ṣé ìgbà kankan ti wà rí tí wọ́n pe àwọn méjèèjì jókòó tó tẹ ọ̀tọ̀ nínú tó tẹ òsì náà nínú pé tọ̀ kí ni ń fa àwọ̀ láàrin ẹ̀yin méjèèjì ṣé a kan náà bàbá ọkọ mi ah, àwọn bá tèmi náà kì í ṣe ọmọdé eh, mo béèrè ó yẹ kí a mọ̀ pé ṣáájú àsìkò yìí máa ti bi wọ́n léèrè mo pe tọ̀tọ̀tọ̀ sí wọn mo pè wọ́n láàárọ̀ mo pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n nírọ̀lẹ́ mo pè wọ́n láginjù eh, mo pè wọ́n láàrin òru tí n bá béèrè ẹ̀gbọ́n á ní kò sí nǹkan kan ìwọ àbúrò á ní kò sí nǹkan kan pa àlàáfíà àlàáfíà òun mi ò dẹ̀ rí láàrin wọn orogún àárín wọn kódà ó lé kéńkà wọ́n dẹ̀ lọ́mọ bàbá ló ń ba dira wọn pọ̀ yóò kì í yà ó sú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ̀rù ń bà mí ẹ wò rẹ̀ tí orogún tán bára wọn ṣe ó ń bà mí lẹ́rù o. ọ̀dà mo bá wá rí bẹ́ẹ̀ ènìyàn ọba náà ni kẹ̀tì ìbàjẹ́ mò ń wò ó pé kó má lọ jẹ́ pé ọ̀rọ̀ kan tí oyè wa fi tó létí lọ́dún tó ti pẹ́ kan báyìí ẹ kó má lọ jẹ́ ènìní ń bi níná di àkókò yìí. Ẹ ó ní ó pé òun àti àbúrò òun lọ́dọ̀ kan, ẹ pé ó sọ àwọn ọ̀rọ̀ kan, n ò fi taratara rántí bí wọ́n bá lè rántí. Bo bá je òun ni wọ́n sọ pé ọ rántí dáadáa. Ó ní mo pe àwọn méjèèjì. bá wọn sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ tí mo ti pe méjèèjì sọ tó ló bí òun nínú. Ah, àbí oyè àti ayọ̀ mi pọ̀ nǹkan tí mo pè yín méjèèjì fún nǹkan tó important sí mi gan-an ni and the issue mo fẹ́ kẹ́yìn náà kẹ́ bá mi fi ọwọ́ importance mọ́ mo fẹ́ kẹ́ rí wípé I mean I wanted to treat it as a matter of importancy, a matter that is very, very important to me. Eh, nígbà tí mo rò ọ̀rọ̀ yìí méjèèjì, mo dàrú sọ́tún, mo dàrú sósì, mo pàrọ̀, mo pọ̀dọ̀ fínú mi, mo sùn kàkà lórí wípé kí ni nǹkan tó ń fa orogún láàrin méjèèjì gan. Mo bíra mi títí mo wà títí kò yé mi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ò múnú mi dùn. Ah, ariwo lẹ́ni ariwo lọ́la ó ti ń pọ̀ ju ti ń gèjẹ́ ẹ̀mí mi ṣùgbọ́n tí mo ṣàjókòó tí mo rò ó nǹkan tẹ́mi mi wá ń sọ fún mi wípé ó lè fa solution nǹkan tá a lè apply tó máa jẹ́ solution sí issue tó wà lẹ́yìn tó dẹ̀ máa bring peace tó máa fún ẹ méjèèjì ní unity tó máa fún ẹbí ní unity ayérayé wọn ní nǹkan tí mo fẹ́ sọ yìí tí mo dẹ̀ fẹ́ kẹ́ẹ̀méjì gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi. Ah, nọmba one bẹ́ẹ̀ ni wípé ìkíní ọ̀ràn ẹ mo fẹ́ kẹ́ ẹ tún fi bò mí láṣìírí torí pé ẹ mọ̀ nígbà tó bá yá tẹ́ ẹ ṣì kọ́ntínú ìjà yín báyìí àwọn ayáfẹ́ máa ti ka bọ̀rọ̀ wa lójú láti mọ̀ pé kí ni nǹkan tó dé kí ló ń ṣẹlẹ̀ before you know it wọ́n máa mọ̀ wípé òkè wọn kì í ṣọmọ bàbá kan náà mo wá fẹ́ kẹ́ ṣe kinní kan fún mi mo fẹ́ kí àwa mẹ́tẹ̀ẹ̀ta ká máa jọ surname kan náà tá a bá ń jẹ́ surname kan náà tí o sì ti èmi ni ti Paul èmi ni tapolo ẹ ríra yín gẹ́gẹ́ bí ọmọ bàbá kan tẹ́ bá ríra yín gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá kan náà mo mọ̀ wípé kò ní síjà kò ní sí ìkùnsínú kò ní sí gbọ́n mi sí omi ò tó èmi ò gbà tẹ ìwọ ò gbà tèmi kò ní sí mọ́ láàrin yín tẹ̀mí èjì bá wò ó ọmọ ìlú kan náà ni bàbá méjèèjì tí mo bí yín fún tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi kúrò nílé bàbá ẹ̀ òye ìrìn àjò mi dẹ̀ yé ọlọ́run bẹ́ẹ̀ ni ó yé ọlọ́run bá a ti kọ́ ni ló mú mi tí mo fi lọ fẹ́ bàbá Ayọ̀mípọ̀ mo dẹ̀ fẹ́ nìyẹn ìgbà tó náà dẹ̀ sọ wípé kí n tún tẹ̀síwájú mo dẹ̀ kúrò mo dájú oko mi jẹ́jẹ́ ẹ̀yin méjèèjì ń ṣọkọ fún mi mo wá wò wípé òkè ẹ̀yin méjèèjì nìyí ọmọ ìlú kan náà ni bàbá tó jọ bẹ́ẹ̀ méjèèjì bó tẹ̀ jẹ́ wípé wọn ò tán wọn ò dẹ̀ mọ́ra rí bọ́tá a bá tún ní káwọ́ nígbà tó náà máa kẹ́mi tó máa kẹ́yìn oríkì kan náà lẹ́yìn méjèèjì tún jọ ń jẹ́ ọmọ ọlọ́fà mọ jọ̀jọ̀ nìyí àbí ṣùjọ́ oko ìjàkadì lóru tọ̀fà lóòótọ́ oríkì ayọ̀mí pọ̀ gùn díẹ̀ ju ti tiẹ̀ lọ torí wípé ibẹ̀ lọkọ tí mo fẹ́ gbẹ̀yìn mo dẹ̀ mọ oríkì mo kọ́ oríkì ìdílé tiwọn gangan tí í ṣe oríkì ọmọ akákàtìríkà tí mo máa ń kì so nǹkan tí mo pè méjì fún nìyẹn nǹkan tó ń tọ́ láti sọ ni pé ká swap surname wa surname ta la máa jẹ́ nínú àmì jẹ ṣé surname ti tèmi ni àbí ti oyè. that's a good question ṣé o mọ̀ wípé kì í ṣe pé mo wà wà sẹ́yìn ọlọ́run má jà wà wà sẹ́yìn bí rẹ̀ ìgbà tí mo kọ bàbá oyè ni mo fẹ́ bàbá tiẹ̀ orúkọ bàbá tiẹ̀ which is Abíọ́dún òun ni oyè máa máa jẹ́ because bàbá yìí ni mo fẹ́ gbẹ̀yìn ìbẹ̀dẹ̀ ni mo ti kúrò kọ́yìn ẹ kúkú rí pé mi náà kúkú change orúkọ mi kúrò ní Abíọ́dún Mrs Abíọ́dún mi náà ni mò ń jẹ́ dọ̀là bó tẹ̀ jẹ́ wípé mo ti kọ bàbá ẹ̀ sílẹ̀ mi kúrò ní Abíọ́dún tí mò ń jẹ́ so kákúkú máa jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kákúkú máa jẹ́ orúkọ yẹn so oyè ni ó máa máa jẹ́ Abíọ́dún. mọ̀mí kí n máa jẹ́ Abíọ́dún ẹ̀mí pé kí n swap sọ́ọ̀nì mi. Fọmọláríwájú tó Abíọ́dún mọ́mí Ọláríwájú ni mí ọlá mi ò dẹ̀ ní rẹ́yìn láyé mọ́mí kò lè ṣẹlẹ̀ ever and never kò lè happen kí máa jẹ́ Abíọ́dún ọ̀hún. oyè oyè kí ló tó mọ ìhùwà báyìí kí ló pọ̀ jù ní request mi yẹn ayọ̀ mi pọ̀ ṣé nǹkan tí mo béèrè fún yẹn ṣó ti pọ̀ jù lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni. mi ẹ filẹ̀ ẹ filẹ̀ máa ń sọ fún yín ẹ filẹ̀ kó máa lọ ó ti forí gbálẹ̀ ó ti forí gbálẹ̀. ẹ má yọ ayé lẹ́nu. ẹ má sọ pé ẹ̀gbọ́n ẹ forí gbálẹ̀ o. ẹ ẹ nì náà ni ẹ dákun ṣé eléyìí tí wọ́n náà wá ṣe ni ṣé ó bójúmọ́ ẹ kò bójúmọ́ ńgbà tí ó pé ọmọ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kìkì wọn máa jẹ́ ẹ̀kọ́ yẹn ṣé ọmọ kó lè fàkùn sínú ó lè fa ọ̀tá ayérayé láàrin àwọn méjèèjì mànà ọ̀dà ṣé ẹni tá a ní ọ̀kọ̀ ń dẹ̀ ó kọ bàbá rẹ̀ ṣé iná rẹ̀ ó dàn àbẹ́ni tó ní ó swap wá sókọ bàbá ń bàbá kéèyàn máa gbé ó kọ bàbá tiẹ̀ lárugẹ bínú ẹ bá dàn ṣé òun ní òní ròǹgbà míì pé tọ̀ ibi ìgbà tẹ̀ ń pò ń lọ́mọ àlè ni ẹni náà tó fàjà láàrin àwọn méjèèjì ó kó okùn ọ̀pọ̀ ó kó okùn. bàbá ọkọ mi hmm. ẹ jọ̀ọ́ má bínú sá pé mo fẹ́ kúrò níwájú yìí ṣé bí wọ́n ní àríró eléyìí rèé àfin dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. àìmọye ọ̀rọ̀ tí ó bọ́ lọ́rọ̀ lẹ́rù débi pé àyà rẹ̀ ọjà pàtì. ẹ àmọ́ wọ́n tún sọ náà wípé kò sí nǹkan tó ju òrìrì ẹ wo ń tẹ̀mí ṣe pé wọ́n tí mo ṣe bá wọn sọ̀rọ̀ yẹn nígbà yẹn ẹnu ayé ni mo fẹ́ mú kúrò ẹ ti mọ̀ pé kò sí nǹkan táyé ò lè fi búyàn mo fẹ́ mẹ́nu ebú wípé ẹ ẹ bímọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá tó bí ọ̀n méjèèjì fún bàbá kan ọmọ kan ló ń bí kiri bàbá ọkọ mi ṣe mọ̀ pé ní tí ò bàbá ni débẹ̀ wọn ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ sólúwa ẹni nínú ìrìn àjò èèyàn hmm. lèmi ṣe wò wípé kárọ̀tì má ṣọ ká ló aṣọ mọ́dì ṣe bí kìdí má ti gbó fún mi ó ṣàlọ́ àdọ́ọ̀tì ọmọ téèyàn mọ̀ yá àti bàbá tó bí rárá rárá tó rẹ̀ dẹ̀ máa jórúkọ lọ́wọ́ àwọn tó ní ọmọ gangan fún àgbàlagbàrà àti tọ́ ọmọ ọ̀hún á dẹ̀ ta ọmọ fún yàn á dẹ̀ máa jórúkọ àwọn tó ra ọmọ yẹn á mẹ́lẹ̀ ta sí pé lóko náà ni wọ́n gbà jáde lóòótọ́ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn ẹ̀yìn tẹ́ ẹ bá wò èkíní ọmọ lálọ́bí ọlọ́fàmọ̀jọ̀ ni ìkejì ìdílé lálọ́bí ọlọ́fàmọ̀jọ̀ náà ni ayọ̀ mi pọ̀ sí ìyẹn nìkan náà ló kọjọ wípé oríkèé tí wọ́n fún extend ju ibi tí táwọn oyè tó dé ó extend jù bẹ́ẹ̀ lọ níbi iṣẹ́ wọn pé kọ́wọ́ kú máa jórúkọ kan ṣoṣo ọmọ ìlú kan náà ni wọ́n. ẹni ọ̀dà tó àmọ́ ju gbogbo ẹ̀ lọ ń tá a bá fẹ́ ọ̀bàjẹ́ ó ní bá a ti ṣe. ẹ̀yìn wọn ní àgbà ìwà lọ́jà kiri ọmọ tuntun ọwọ́ ẹ̀yìn náà mi sì kó kọ́dàn pé tọ̀ ẹ̀yìn oyè náà lòun ń bọ̀ nílé láìpẹ́ ẹ̀yìn á wá wá ọjọ́ tá a pa àwọn méjèèjì pọ̀ n tó bá ń bẹ́nu àwọn méjèèjì kí wọ́n pọ̀ lẹ̀ kó sì tán síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ yóò yẹn jù ọgbọ́n nǹkan ẹ̀lẹ́. ọmọdé yìí lọ gbómi àmàlà bàbá ọkọ mi lẹ́yìn ọ̀hún. èmi màá ti ṣe èmi ìjàmàlà bíi ti tẹ́lẹ̀ mọ́ mo ti ṣèyìn sí ṣàwámà àti bọ́gà. <laughs> bàbá ọkọ mi àmà àwàdà yìí pọ̀ àfi <laughs> ṣàwámà náà <laughs> eh? àti bọ́gà. èmi náà fi yọ̀tí ni wọ́n bá ń ro àmà aláwọ̀jẹ. Eh, gbọ́ mi lẹ́yìn náà o ká ṣàmà náà bàbá ọkọ mi o. ọkọ mi. ẹ pẹ̀lẹ́ màá mi. o ṣí bàbá mi wo sórí ọ̀rọ̀ obìnrin ó gba sùúrù o wọ́n ní onísùúrù òun ló ń jọba aláwùsá sùúrù dára fi ń ṣọkọ obìnrin o o ò lè bá wí ẹ tó bá jẹ́ pé mi náà ni mo wà ní position ẹ ẹrú máa má bà mí èkí níbẹ̀ o ò kì í ṣọmọdé òun náà ni yóò ti ń dàgbà ilé obìnrin tó o dẹ̀ ń wò yẹn ilé obìnrin ò kí ń pẹ́ ṣú o wọn pàpà ṣe nǹkan tó fẹ́ ṣe kí á bọ̀rọ̀ ọmọ pẹ́lú máa má bà ni. àbí aside gbogbo ẹ̀gọ́ ẹ̀tọ́ tèmi sọkọsáya. So ni mò ń ṣe lójúṣe ti ara ni o and uh, medically we both certified that um, we are okay òun ló kàn ń fi tóbìnrin sí pé bóyá yàn ń jáde lójoojúmọ́ bóyá ó máa gbé nǹkan kan wálé ẹ mọ̀ bóbìnrin ṣe lè ronú and um, yeah we pray all will be all right. Ah, I don't know, I don't know, I don't know that reminds me yeah yeah lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. lórí ọ̀rọ̀ lóyún ọmọdé. bẹ́ẹ̀ ni o rántí ìgbà tó fi ń bid for contract èyí tó gbà gbẹ̀yìn mm-hmm. tí gómìnà award fún ẹ mm-hmm. tí mo fi yẹ ní three million sí. ọ ọ ọ mo rántí. ṣé o rántí pé ìgbà tó wá sọ̀rọ̀ contract yẹn fún mi mo sọ fún ẹ pé màá jáde pé màá lọ sọ́dọ̀ pásítọ̀ màá lọ pray sí i kó fàdúrà ràn wá lọ́wọ́. I could remember very well mo rántí dáadáa sí pé níjọ́ yẹn nígbà tí mo dọ́dọ̀ wọn wọ́n ṣe gbàdúrà fún mi nǹkan míì jáde nǹkan míì jáde lórí ọ̀rọ̀ wọ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ. ẹ wá rí bí a ṣe ń gba àdúrà yẹn lọ amúmiri eyín ní abẹ́ igi ńlá méjì igi eléso tó dẹ̀ jẹ́ wípé èso kọ̀ọ̀kan ló wà lórí igi náà nígbà tí wọ́n á fi ẹ̀mí béèrè síwájú sí i ó wá fi ń yé mi wípé àwọn ọmọ méjì tí ẹ wọn ní ju ọmọ kọ̀ọ̀kan lọ láti bí. ṣẹ́rí àwọn ìso méjèèjì tí a sọ yìí ló máa ní ọmọ ológo ló máa jẹ́ débi wípé ìkọ̀ọ̀kan nu wọn á bí ọkùnrin wọn á bí obìnrin wọn á bímọ rẹpẹtẹ. tí a bá ti ní ìbéèrè. ọmọ mi méjì ò ní bí ju ẹyọ kọ̀ọ̀kan lọ. Ah, dáàdì mi níbèrè kankan sá àmọ́ kọ́lọ́run ṣàṣàánú kó dẹ̀ ṣe lóore fún mi lórí àwọn ọmọ náà kó dẹ̀ gbàdúrà mi délẹ̀. màámi ṣe é fi iyọ̀ sọ̀rọ̀ yìí ṣé bó ṣe rí nìyẹn ṣá. ọjọ́ ìjọba àgbẹ̀ iyọ̀ fífi sí báwo ṣé èmi máa ń sọ fún ẹ pé ìwọ fún mi ní mẹ́sàgì dájẹ́ pé bí àwọn fún mi mẹ́sàgì ni. èwo lógun ọlọ́mọ kọ̀ọ̀kan ṣáwọn ọjọ́ lọ́hùn ni. wọ́n ń sọ náà àmọ́ hmm, ó dá wọn kì í sọ ọlọ́run ṣá ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ dáadáa o ayọ̀ mi pọ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ tèmi kan ní wípé ṣàṣì jẹ́jẹ́ gbogbo tó bá dẹ̀ fẹ́ ṣe mo fọ́ ọlọ́run bẹ ilé ni kò ṣe sí ilé ni kò ṣe sí oyè bàdé ló ti bí kan yìí ń sìn hmm. ẹ̀hìn kọ́ lọ ń ṣàánú mi kó bá mi wò kó jẹ́ kọ́ ọmọ yẹn kó dirun ti gbà. so in other words sí ìtòyè ti bí tiẹ̀ dẹ́mi lè mọ́ máa bí tẹ̀mí. bẹ́ẹ̀ ni tẹ́ ló kù báyìí tí mo retí. sọ kí ló wá ń wọ́rì fún lé. <laughs> ó máa wà wọ́rì ṣé bọ́kùnrin ni ẹ́ ọkùnrin náà ojoojúmọ́ ló dẹ̀ jáde kó wá fọkànbalẹ̀ àbí kò possible ó máa wà wọ́rí àmọ́ ta sọ yìí mo fọlọ́run bẹ́ẹ̀ má lọ sọ fún ni o pé wọ́n ní pé bí àwọn sọfẹ́ pé wọ́n ní ọmọ kan àbí nǹkan kan ọlọ́run lè ṣe kó tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo rántí pé nǹkan tó sọ fún mi nìyẹn. màámi màámi láì sọmọdé ah, mi ò lè bá sọ eh, àwọn náà ń kì mọ fáwa àwọn lè yìn síta inú ẹ̀ láti máa lọ rọ́kẹ̀tì wọn mi ò ní sọ̀nà àwọn. èmi ò ní problem kankan o èmi ò níṣòro kankan nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ní kẹ́ bá wí o ó ní ìbàjẹ́ yẹn wà lára ẹ̀ ó dẹ̀ sì ń rùn lára ẹ̀ dé sẹ́yìn ó ti dàgbà báyà àbí ó ní akọ ìṣepọ̀ tó yìí ẹ̀yin lè dẹ̀ fa láti kékeré. mo mi mo gbọ́ wípé ayọ̀ mi pọ̀ wá bí lánàá. Ah, ẹ máa gbọ́ òótọ́ bá tiẹ̀ bó ṣe ni yèmí fò má bínú. ó wà ó wà kí mi ó wà àlàáfíà mi ó dẹ̀ wọ́n pé tó bá wá bẹ́ẹ̀ yẹn màá ń bá mi ṣeré afárámọ́ mi. ṣé ṣe kó wá gbowó lọ́wọ́ kò wá gbowó lánàá ó kàn mi. ẹ ò mi ìtẹ́ ń dá sílẹ̀ nínú ọ̀rọ̀ yẹn mi pọ̀ sí i pọ̀ jù awálé ẹ jọ owó lẹ́yìn fẹ́ fi máa ara yín àbí tí mi bá kí n fún yín lówó wò lè fi máa rí kó fóun mọ́mì ó ti tó láti máa ṣiṣẹ́ owó fúnra rẹ̀ ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ kó máa rí owó kó lè mọ bówó yẹn ṣe rí lára. òye àbí nǹkan téèyàn bá ṣàní tọmọ èèyàn náà ni ìgbà tó bá tó bá lọ nídìí financial assistance tówó dẹ̀ ṣì wà lọ́mìí tí mi ò tí ì nídìí máa ṣáà fún. gbogbo tí mò ń kó fún mi kẹ́ máa fi mánì kẹ́ máa fi wà all right. èwo ni tiẹ̀ tí bá gbó lọ́ọ̀ má mi ṣé mo wá tọ́ ọ lọ́wọ́ ẹ̀ ni ṣe bí màá mú gbó lọ́wọ́ ẹ̀ ṣé mo gbó lọ́wọ́ ẹ̀ ni má dá sí tèmi o má dá sí tèmi rárá so màámi. tí bá gbó lọ yín ṣé ẹ̀ka yà máa rojọ́ fún un ẹ̀yin lẹ fún lọ́rọ̀ sọ tó fi láyè sọ̀rọ̀ sí mi èmi wá promise yín lẹ́nu mò ń sọ fún látẹ̀mí ìlọ. mo gbó lọ́wọ́ yín èmi promise yín bẹ́ẹ̀ ni. Ayọ̀mípọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló máa bá wí yẹn Ayọ̀mípọ̀. mọ́mi ẹ má pe ayọ̀ ẹ má pe àyọ̀mí pọ̀ sí rárá rárá mọ́mì ibi tẹ́ ẹ bàjẹ́ dé òun ló ń ba lọ yẹn. kò gbọdọ̀ ṣe nǹkan kékeré báyìí fílẹ̀ àbúrò ẹ̀ ni bó ṣe mi ṣe bá àbúrò ẹ̀ ni olóbàdàgbà débi tó dé yìí àbí olóṣe títí di tẹ́ẹ̀mì tẹ́ẹ̀mì òfin ká tí ó sì nǹkan ta lè bá sọ ṣé bò ń rèé ìgbà tí mo wà ní Àbújá ọjọ́ wo lẹ pè mí lórí ọ̀rọ̀ ẹ̀mọ́ mi tí mi ò dáhùn àbí tẹ́ pè mí lórí ọ̀rọ̀ ẹbí tí mi ò dáhùn ìgbà tí a lọ sí rẹ́gísítírì èmi àtìyàwó mi ṣé bẹ́ẹ̀ pé ń gbà yẹn kò wá ó wá ń fi owó ránṣẹ́ sí mi <laughs> ayọ̀ yìí ń fowó ránṣẹ́ sí mi mo ní kẹ́ dówó ẹ̀ padà torí mi ò nídìí ẹ̀ òfúra rẹ̀ wà láàyè kò wá síbí náà ọmọ mi ló gbé lọ́wọ́ yẹn tí ò bá jẹ́ pé ọmọdé ò mọlé ọ̀tá ṣó yẹ kó wà lọ́wọ́ ẹ̀ kò jọ ọmọ yẹn mọ o first time tó máa rọ́ ọmọ yẹn rè o àfi tó bá rí lórí Instagram àbí lórí social media ìyàwó mi kò rí ìyàwó mi sójú báyìí rí ẹ ẹ dẹ̀ sọ wípé ká parí ìjà tí mi ò bá wábí lèmi ńkọ́ tẹ́ ẹ bá fọ̀ọ̀sẹ̀ wábí ńkọ́ ṣé bá ṣe máa ṣe lọ nìyí. ah mami ìbàjẹ́ ìpọ̀ o no no no no no no no no no ìbàjẹ́ ìpọ̀ o ìbàjẹ́ ìpọ̀ o hello wo jọmílójú please come come jọmí. ṣé a rí wípé òye tún ti fẹ́ máa gbà mí sóde sí i ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí i ṣó yẹ kó rojọ́ kan mọ́ ẹ̀ ọmọ ẹ̀ náà ni. Oyèjọ́ ṣàánú mi torí Ọlọ́run. imagine. àbúrò bàbá ẹ̀ ṣàní ẹ̀jẹ̀ lọ́rùn kọ́ra ń kọ́ náà. kò sí wàhálà kò sí wàhálà. ẹ kò ṣe ní dúró tí ṣé wọ́n ta bá ń jẹ kòròkò tán kò yẹ ká tún máa gbọ̀n wọ́ ẹ̀ sá wò ẹ ẹ ẹ̀dẹ̀ ṣàánú mi ẹ̀yin ọmọ ẹ̀ ẹ̀yin bàbá wọn ẹ̀dẹ̀jọ́ kẹ bá mi bá àwọn ọmọdé sọ̀rọ̀ orogún tán ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn láti kékeré wọn títí dìsìn ẹ bá mi bá wọn sọ̀rọ̀ nǹkan yógun jà àbí kí ló dé báyìí ẹ̀dẹ̀ fi mí lọ́kàn balẹ̀. ọmọdé ló ń sin ya ah. ọmọdé ló sì ti ní àgbà sẹ́yìn tó ah. ti yọ ẹnu oníkànnà àti gbogbo àwẹ̀ ọ̀rọ̀ náà sọ̀kalẹ̀ kí ló rí sí i. ọba ìyá àdàlẹ́ ọkọ. àbí. kò sí bí náà kò ṣe sọrí tọ̀bọ̀ wọ́n ti ti bọ̀ ní tó máa náwó sí mi lójú náwó very very aggressive I don't judge. jọ ẹ tó ń jọ sí mi lójú go. gbogbo yìí bó ṣe ń ṣe yìí. mo rò kórí ẹ̀ pé mo rò kórí ẹ̀ pé sá are you sick èmi ló ń sọ pé mò ń nawọ́ síwájú ẹ̀ mò ń gbá ìsẹ̀mọ́lẹ̀ ṣé mi lè gbá etí ẹ̀ ni no ṣé mi ò lè gbá etí ẹ̀ ẹ dẹ̀ fẹ́ kí n jókòó ń bí àbúrò mi ń sọ̀rọ̀ be yẹn fẹ́ kí n jókòó ń bí attitude ẹ̀ lẹ́rí ẹ̀ ṣé mi ò lè gbá ojú ẹ̀. ó lè gbá o. ó lẹ́kọ̀ọ́ ayọ̀ ẹ wò ó ṣe rí ibi tọrọ dé dúró yìí mo sọ fún ìyá rẹ mo ní ìwọ lọ pàdé tó pọ̀ nínú ọ̀rọ̀ bí èyí bá ṣe bẹ́ẹ̀ àwọn ló ń jà ló ń bínú síra wọn láti kéke ọ wá dìda yọ wá pè ní pé pàjáwìrì pé ká wá jókòó pàdé tí àkókò yọ ìyá jókòó pàdé tí nǹkan bá ti bàjẹ́ jù báyìí lọ ẹ kí làbá máa sọ lónìí ẹ òun sì lọ bọ́ọ̀lù yìí mo ní nǹkan ẹ̀kẹ́ wà nú àwọn méjèèjì síra wọn òun la sọ pé òun fi òun òfin kẹ̀ẹ̀gbọ́n ẹ̀ gbogbo bó sì sí ní kẹ tó nì ọmọ yìí ò sọ̀rọ̀ ó ti mẹ̀lò ni kò pariwo kò bá yàn àbọ̀ òfin kẹ́. bàbá mi mi ò fi kan kẹ́kọ̀ọ́ o ṣe rí ó jọ lójú oyè ni o ó jọ bẹ́ẹ̀ lójú ọmọ yín ni o báwo mo ṣe máa máa fẹ̀gbọ́n kọ́yà búrò. ǹjẹ́ kí ń sọ lẹ́nu tí ọ̀dọ̀ yìí ìbọn lọ tó sọ jáde lẹ́nu ọjọ́ kọjọ́ tí n bá tọ́ gbọ́ pé yín méjèèjì ta ọ̀sẹ̀ yín àbẹ̀ wojú ara yín wọ́n la ibi ìwọ̀tọ̀ jẹ́ nìyẹn wọ́n bọ ọjà gẹ wọ́n bọ ọjà gírígbò débi pé ìyàwó èmi àjẹ àdára àdára mọ́lẹ̀ báyìí ó ti mọ̀ kó lè dánú èmi mọ̀ dájú pé lè dánú wọ́n gbọ́ bíbí bíbá ara èmi nì àbí ó pé ní tèmi ti ṣèwé ó ti kú òun bẹ̀ ó wà ń bẹ̀ gbígbé ọlọ́pàá mọ́jọ ọlọ́pàá mọ́jọ àjọ ẹ̀bùrú ẹ̀bọ́ fi ẹ̀bàdà abẹ́ẹ̀ ni. Ah, àná bẹ́ẹ̀ ni eh, àná bẹ́ẹ̀ ni eh, sáàsì sòrò eh, mẹ̀lẹ́kàn gà lórí <laughs> ẹ ṣe gan dádì ẹ kú àtúntò ẹ ṣe ó máa ń fún yín lówó ó máa ń fún yín ó máa ń tọ́jú yín dáadáa àbí ó tiẹ̀ ti hàn bẹ́ẹ̀ náà lẹ́nu yín ò ṣe gbòdodo àbí òun lẹ ṣe lè bá sọ ìtọ́jú tọrọ àbí ṣẹjẹ ọmọ tẹtí pẹ tẹtí pẹ ó jẹ dákẹ́ tiẹ̀ ṣe bí bàbá tó kù ní bàbá fún èmi lójókòó yìí wọ́n dẹ̀ láwọn máa lù mí níjọ́ tí bá tún ti ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ kọ́ dẹ̀ lù mí eré bèlè mo fẹ́ sátán ní mú mi wọ́n máa lù mí tó máa jókòó lé mi lórí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ àlèbọ́mọ wíbẹ̀ àlèbọ́mọ wíbẹ̀ àmàfikò àmàfọwọ́ra lórí kì í ṣọmọdé ńgbà tẹ́ ti gbowó tí ò sí bẹ́ẹ̀ ṣe lè sọ tọrọ mọ́ lóde di ẹ fẹyín mẹ́ka ẹ dẹ̀ fi ṣàbùsẹ̀ ń bí ó ti yé ó ti ti yé yín ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ìwọ ni mò ń bá wí iṣẹ́ owó. Gàjí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ṣé o ti kóyàwó mi sẹ́jọ́. rárá mo kàn bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú yìí ní bí ìlú ṣe máa dání àwọn èèyàn wá yà ọ́ lẹ́nu yìí o especially àwọn boys àfikún máa lé obìnrin kiri gọ́ọ̀mẹ̀ntì ní kẹ́fíbọ̀dì padà sábúlẹ̀ kọ́ lọ dáko kó ǹjẹ́ lè pọ́n lù irọ́ ni èkó múlò èkó múlò èkó wọn á tún dé kọ́ wọn ní jókòó sí ṣìnà burúkú yìí ni. kí ni wọ́n ṣe bí tó fi sílé kó máa dáko. mò ń sọ yín ni màámi. <laughs> oríṣiríṣi <laughs> ó bójú tó mi. má mi ló kó tó ń da <laughs> àbí. Yes, mommy. Ah. Valeria. Ah. I thought you were in my room as usual. Inú mọ́tò ló jókòó sí ni. Ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn obìnrin tó bá ti dé pọ́n wà ń bì kan ibẹ̀ yẹn dẹ̀ ti ń sú wọn àmọ́ ti fẹ́ máa lọ ládọ́gbọ́n wá jókòó nu mọ́tò ah, àbí ẹ béèrè tó ń ṣe nínú mọ́tò sóló lóhùn pé èèyàn kan. ń <laughs> gbọ́ are you okay ah. fèyí. ìwà òkè mú ìjókòó àwọn ronú ti fẹ́ máa mú mi nu mọ́tò yẹn. <laughs> ó ń kánjú ni màá mi ó ń kánjú. ta ló ń kánjú. mo rò pé ó ń kánjú ni ló ṣe jókòó sínú mọ́tò. ẹ ṣó mọ. no no no mo kàn assume pé ń kánjú náà. lọ síbo. That man máa ń jà díẹ̀ díẹ̀ náà ni formally jẹ́ kí n introduce ìyàwó mi sẹ́ mo mọ̀ kí wàá ti gbọ́ wàá ti mọ̀ wàá ti ráhùn pictures lóríṣiríṣi ìfèyí sára nìyẹn ìyá ọmọ mi. mo sọ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ òye lójú o mo sọ. pé kí ni. pé ìyàwó yín nígbà tó ti dé Hmm. nani ló pè ńgbà tó gbọ́mọ wọlé lẹ́ẹ̀kan. no mo rò pé bá sẹ́kítìrì ni wọ́n ni. ọ̀rọ̀ ẹ ti sùn. òun ló ń ṣe tó fi ń wẹ̀yìn báyìí ló ń wo ìyàwó mi àbí. no bonnet mọ́tò ni mo gbọ́lé o. iwájú bonnet ni ẹ. ọ̀rọ̀ ẹ ti sùn ah, má yà fi gàjí lẹ̀ ṣáà ti ṣe pé ó mọ̀ tẹ́lẹ̀. máa lè dànù máa wẹ́ lómi wá síbi. máa fi lẹ̀ pẹ̀lú tiẹ̀ o. wo bí jàre àwa méjèèjì tí Ọlọ́run yọ̀ǹda fún màmí ni. bẹ́ẹ̀ ni. wọ́n kàn stubborn gan ni seriously ó bàjẹ́ jù àwọn èèyàn náà máa sọ bẹ́ẹ̀. don't start again. àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ pa ìjọra. don't start again. oyè má ti bẹ̀rẹ̀. <laughs> oyè jọba bá mi sori bọ́n ti ṣe báwo àtàbúrò ẹ̀ sọ yẹn ẹjọ́ ẹ jẹ́ kó parí síbẹ̀ láàrin méjèèjì ẹjọ́ kẹ́ ẹ múnú mi dùn mí ìfẹ́ wàhálà kankan mọ́ láàrin yín. it's okay maami kọlẹ́jù rẹ lọ amọ̀ra wa mu kọlẹ́jù rẹ lọ amọ̀ra mu it's my boy <laughs> it's my boy. <laughs> God bless you. all right. oye má gbàgbé. <laughs> ibi tá a sọ yẹn má gbàgbé tibí tá a sọ yẹn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí n gbọ́ bẹ́ẹ̀ ni ó <laughs> fẹ́yì take care ọkọ mi o take care ọkọ mi my sweetheart mm, bye bye my darling. Oh, my baby, don't cry, don't cry. I leave you, grandma. Okay. Oh, <laughs> oh, oh, oh. Yeah. Ah. Don't chose not to fall. Let the foundation be strong. For the righteous not to fall. Torí bí ìpìlẹ̀ bá bàjẹ́, kò máa sóhun tó lódodo yóò ṣe. Bí ìpìlẹ̀ bá bàjẹ́ o èso tó lódodo yóò ṣe

ìsìn yẹn Tutu, ju àbí mi lè describe ẹ ohun kankan mi. èsì tutù jù ìwọ tó jẹ́ pé o kì í fẹ́ kí orú mú ẹ rárá ló sọ pé sí pọ̀ jù that means you thinking about something. no no nothing no. John lost hospital lọ́la ni we need to carry out some tests. Okay? Honey, I'm fine. Don't worry, I'll be fine. I mm-hmm. promise you. That's to you. I just have to do my work. Okay? To do my work. I love you. Mm. I love you too. Mm. please. Wow, orin yẹn kún mi Oh, seriously. Ẹ ṣe mọ̀ mi. Ó kàn burú díẹ̀ ni, àmọ́ kò sí bí èèyàn ṣe máa ó ṣe máa bínú tí ah, ah, èèyàn ṣáà lè bí kí mi dà ó ọ. ojú ò ní tiẹ̀. láti wò pé. ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà. àmì màá ẹ ṣe gan. ọmọ á dùn ẹ nínú agbára ọlọ́run. God bless you my darling. ẹ ṣe ẹ ṣe bàbá. ọmọ á dùn wọn náà ní agbára ọlọ́run. ayọ̀ ànídàálẹ̀ máa ní lórí yín tí mo fẹ́ nìyí kínú mi máa dùn láàrin ẹ̀yin méjèèjì máa yí sọ́tún máa yí sósì gbogbo tá a bá ṣe fún mi gan o mọ̀ má fàyọ̀ àti ìdùnnú lò ọkọ̀ tèmi gan á ẹ̀mí mi gan á fún yín báyìí kúrò bíi tí mo pe ẹ inú gan dùn pé mo pe òun. <laughs> ó sọ fún mi o ó kọ pé mi ó ní màámi mo ní o ní guess what mo ní kí oníbẹ̀rẹ̀ àmì pé mi sísìn mo ní kí ló wí ó ní àdúrà lóye pé mi sísìn mo ní ẹ lẹ́nu ẹ bẹ̀rẹ̀ lóye títí olúwa ṣeun and was so happy nígbà tó ń sọ fún mi mo rí i pé ayọ̀ kúnnú ẹ̀. ẹ má bínú ẹ má bínú sáà mi yéé jẹ irọ́ ọlọ́run má jẹ ẹ jẹ́ kí n tètè máa lọ ok dear yes ma God bless you mo fọ́ náà sí kò kíyàwó mi àtọmọ mi. wàhálà ẹni mo tiẹ̀ ń bá lọ báyìí sìn torí láti àná tá a kúrò bí kò fi bẹ́ẹ̀ wà òkè rárá mi ò rò kó sun wọn náà àmọ́jú. after tẹ kúrò ń bí ah, kí ló dé kí ló ló ṣe òun kò complain fún kankan but tí n bá gbé dé hospital lè lè máa mọ̀ bóyá nǹkan ṣe àbí nǹkan ò ṣe àtọwọ́ bọ̀ lára. tó <laughs> jẹ́ rí ẹ ọlọ́run apẹ́ lọ́wọ́ ṣiṣẹ́ may your ah, day be blessed ṣe àbá mi kó kí o kó dẹ kọ́ mọ́ mi ọlọ́run ò ṣeun ayọ̀ bí ní ìṣe olúwa ò ṣeun at last rẹ́pọ̀ dáàrin àwọn ọmọ mi ọkàn tèmi gan abalẹ̀ inú mi á dùn ogun àti ọdún tó ti pẹ́ ah bàbá mo yàn mo gbé ọ̀gá o ṣé o. baby. Oh, you're here. Uh, Báwo ni ṣe okay? Mo okay, but kilo ló dé tó wá dájọ́ kò sí bíbá yìí tó fi mí nìkan lẹ̀ sókè? Um, Ayọ̀mi, mo notice pé látànà tó ti dé láti family meeting tẹ́ lọ ṣe lọ́dọ̀ yín, òun ló ti wà restless. What's happening? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn? Ṣé kò ń ṣe pé ọ̀rọ̀ wà tó ni? ṣé ẹ tí ì parí ẹ̀ náà ni ṣé mo ti bá yín yanjú ẹ̀ náà. not oyè ó yẹ kí n ti gba àwọn kọ́ọ̀sì kan on business business um, dealings tí mo ṣe in the past and um, ó kàn fún mi worries there but everything should be okay. so nítorí business nsìn ló ṣe fi darling wife ẹnìkan lẹ̀ sókè àbí. Uh, my dear husband, there is time for everything in this life, okay? Mm time business ọ̀tọ̀ time pleasure ọ̀tọ̀. ẹ̀yin obìnrin náà kọ́ nìyẹn mo mọ̀ wọlé you come up with attitude. <laughs> wow wow wow wow wow um, right now your dear sweetheart needs you upstairs. you mean upstairs? yes. <laughs> àtúnṣe òyìnṣẹ́ eh, sálámà òyìnṣẹ́ àtúnṣe. kú jókòó yà. ẹ kú iṣẹ́ bàbá mi. yes ma. ẹ pẹ̀lẹ́ sà. bí mo ṣe bá yín sọ̀rọ̀ tán lórí fóònù ni mo fi ẹ̀mí béèrè sí i wọ́n dẹ̀ wá fi yé mi wípé ayọ̀mípọ̀ ti bímọ oyèmádé ni ò tí ì bímọ. dádì mo sọ́rí sà mo dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀mí mímọ́ ẹ má bínú sá ó dàbẹ̀ ni pé ẹ ti ṣì wọ́n gbé fúnra wọn dádì oyè lẹ́gbọ́n o ayọ̀mípọ̀ làbúrò oyè ló ti bímọ sá kò ń ṣe ayọ̀mípọ̀. mọ́mi wá bí a ṣe fi hàn mí ni mo sọ fún yín yẹn oyè má dé kò tí ì bímọ ayọ̀mípọ̀ òun ti bímọ bóyá wàá gbé síbi kan tá ẹ̀ tí ì mọ̀ ni ṣùgbọ́n. Kòyìmádé ò ti ṣàbíamọ. ẹ má bínú sá dáàdi ẹ jọ mo fi Kristi bẹ̀yìn sá mi ìbá ní kẹ́ tún bá mi fi ẹ̀mí darí ẹ̀ dáadáa láti túbọ̀ tan ìmọ́lẹ̀ sí i torí nǹkan tẹ̀ sọ fún mi sí dáàdi ó ti rú mi lójú báyìí o dáàdi ó ti rú mi lójú ó yẹ lẹ́gbọ́n dáàdi ṣebí ẹ mọ̀ nípa gbogbo àwọn ọmọ yìí dáadé ẹ mọ̀ pé mi ní pásítọ̀ kankan ọmọ mi kò sí aládùúrà mi tí mo mójú wọn mọ̀ tó jọ̀dọ̀ yín náà lọ ọlọ́run dẹ̀ ń gbàdúrà wa dáadé oyè oyè ló ti bímọ sa ayọ̀mípò tí ì bímọ rárá. tí ẹ bá wá tẹ ayọ̀mípò nínú dáadáa ó ṣeé ṣe kó jẹun fún ibi tó bímọ sí. kí n tẹ ayọ̀mípò nú ayọ̀ ti bímọ ẹsikísà tẹ́ ẹ bá gbàgbé sá lọ́nà táìmù tí mo wá lórí wípé kẹ́ bá mi bẹ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ contract tí ayon bid fún mo rántí ìjọ yẹn dáde pé ẹ̀mí mímọ́ ní kẹ́ sọ fún mi ìṣípayá tẹ rí pé àwọn ọmọ méjèèjì ọmọ kọ̀ọ̀kan náà máa bí bọ̀tú nǹkan tó wà lẹ́yìn mọ́ ń sọ sí ni wípé ayọ̀ ti bí ọmọ tiẹ̀ oyè ni ò tí bí. bẹ́ẹ̀ mo ṣe sọ nìyẹn. ah dáadé ẹ jọ sá ọmọ tí fèyí àti òye wa gbé wálé fún mi tí mo ṣèkú mọ tí mo pe gbogbo ayé dáde tí mo ṣe nígbà tó yẹ wípé mo ti mọ wípé ẹyọ kan tán máa bí náà nìyẹn tí mo pe gbogbo òlu tí mo pe gbogbo ayé tí mo fi lépọn tí fi ọ̀nà rúkà dáàdi ẹ sá ta ni ta lè mọ̀ sọ wípé ni ọmọ. iṣẹ́ tó ló gbá lárùn mi àjẹyè mi ó jẹ́ iṣẹ́ tolùgbàlà rán mi àjẹyè ni ó jẹ. ẹ má bọ̀ má mo fẹ́ bí ọ̀ mo fẹ́ kọ́ dá mi lóhùn tó ti yọ mẹ́fẹ̀ kọ́ fi eh, dúdú pé funfun mi o so ti yọ mo fẹ́ kọ́ jọ̀wọ́ kò mí o dábọ̀ jẹ́wọ́ kò mí o ẹ̀yìn yèsí ló bímọ. ṣe ṣe dábàá bẹ́ẹ̀ lóhun. kò sọ mọ́mí kan pa sá. ayọ̀ mi pọ̀ òbí ó bímọ ṣáájú mi dọ̀. má mi mo ní mi ò bímọ má mi ọ̀dọ̀ mi ní kó wá tí n bá yó máa mọ̀ pé mo yó. kọ́ba ìṣètò orí ìyàwó rẹ ni èsì ń há sí i tó ti yọ màá la gbọmọ lọ́wọ́ oníbàálù gbọmọ dání màá gbọmọ lọ́rẹ. èmi á gbé sọ́dọ̀ á wà lọ́dọ̀ mi ah. tó bá jẹ́ torí tiẹ̀ a kò ní mọ̀ pé ìwọ ló lọ́mọ ó máa wà lọ́dọ̀ mi màá máa tọ̀ nǹkan mi. ọ̀nkó ẹ̀yin lẹ kò fún mi ń bàbá màá mi rè mi ò dé sọmọdé mo kò sọmọ kankan bì kankan ah. kò sí kò sí mami mi ò lè parọ́ fún yín náà kí wọ́n máa parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi ni. Ah. a ní mi ò bímọ síbi kankan. mo ti gbàgbé prọfẹsì tí mo sọ fún ẹ wípé wọn níwà àtẹgbọn ẹpẹ yọ kọọkan ni bàbá ọkọ mi máa ń bẹ ọmọdé yìí. ní sùúrù mu ọ̀rọ̀ ń sọ mẹ́ẹ̀láìkẹ́ o sójú ẹ mẹ́ẹ̀láìkẹ́ o sórí ok ebro ẹ̀dúró jẹ́ni sọ jẹ́ni jẹ́ni wíjẹ́ni jáde jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí kí n fún ọ lọ́sẹ̀ kan kọ́ la rò dáadáa kó ronú gbogbo wọn ti bá ta wọn ti bá ta wọn ti bá so ti yọ kọ láwùrán mi so yọ lẹ́yìn fún kó kó kó kó ronú kó pé àrùn àtọ̀dọ̀ fún inú rẹ kó bí ẹ léèrè mi lé so yọ. àgbọ̀nsẹ̀ ee eh, sálámà òyìnsẹ̀ àgbọ̀nsẹ̀. àgbọ̀nsẹ̀ òyìnsẹ̀ ojú ọlọ́kọ̀ rẹ̀. ayé sọ̀rọ̀ ń bàtà kọ́kọ́ rẹ̀ kí ló ṣe rìn the journey so far. me my brother ọmọ marriage. it's a long story and it happened that way and there was nothing I could do to stop it. Hmm. wàá rí i pé the last time tí mi I told you to keep it to yourself or being between us me offer issue for you, me offer issue for mommy. i don't want anything that will put my house in disarray mo ṣe ni kò jẹ́ let everybody be happy i'm married to you. and i appreciate it i truly appreciate it. ẹ nǹkan kan wà ńbẹ̀ tó ń fún concern a little bit ní gbogbo ìgbà tá a fi date ara wa yẹn àbí ńgbà tá a fi ríra mọ́ No? Oyún you <laughs> Tí bá lóyún fún ẹ̀ máa sọ fún There was mm. nothing of such. Oh, dáa kó má rí because I, I, I wouldn't imagine kí n assume boya bóyá ó lóyún fún mi ó gbé fẹ́ gbọ́n mi àbí ah. nǹkan kan. Ayọ̀ come. kan kan kan mi ò láì gbogbo nǹkan tó ń sọ I don't like the way you're talking to me you should respect me i'm a woman i've got dignity tí bá lóyún fún ẹ wọ́n kí ni big deal ń gbà ẹ máa sọ fún ẹ pé òkè mo lóyún mi ò lóyún and that is the truth. I'm, um, i'm sorry i it's just something just got me thinking that i need to get clear on my head. i'm sorry i yelled too. all right no Oh, you can come back. yeah it's fine. ṣé o tọ́jú ẹ. i'm trying. ọmọ yín I'm nǹkan ọmọ mi ọmọ yẹn ọmọ mi. àbí ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ náà ni. all right then go take care yeah. all right thank eh, you. Uh, kọ́ni nice day. all right cheers bye. tó ṣe. àdàbà ń pògèdè wípé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé mi kókó gbọ́ tìtìrì ló ń tìrì hmm. èmi. Hmm. Shimino náà baby mo ní ó ti ẹ̀dá tí bàbá ọkọ mi ti wá sí èkó báyìí. kí nìyẹn ní í ṣe pẹ̀lú wa. wọ́n jí mi pé kí nìyẹn ní í ṣe pẹ̀lú wa he is a medical doctor and he is very good at what he does tí gbogbo èèyàn dẹ̀ mọ̀. oye oh, is my brother and I know his good at what he does. Mi ò kàn fẹ́ kó get involved nípa private issue wa ni. Ayọ̀mípọ̀, how are you talking like this? Ṣé wọn ò ní bá wa dá sọ̀rọ̀ àìrọ́mọ bí wa yìí ni? I'm sure tá a bá explain fún wọn, wọ́n á rí nǹkan kan ṣe sí náà. I know. I know he's a good doctor and he's good at what he does. I just don't want Oye involved. He's my brother. Let's keep, let's just keep it between me and you. It's a private matter. Oye is not coming in. Aside, ṣé mo ní mi ò lè food bill other specialist tó wà ń gbòòrò ni be local or international I'm capable. I just don't want Oye to be involved. You don't want Oye, abi? Okay, no problem. I get you. not what you're thinking about. It, it, just let it just be between me and you. We both involved in this. You want a child, I want a child. I don't want Oye. It's as simple as that. Yeah, you don't want Oye to get involved because kò ká ẹ lára. to tó ń ṣẹlẹ̀ yìí ò ká ẹ lára náà. Ọ̀rọ̀ àìrọ́mọ bí èmi àti ẹ̀ yìí kò ká ẹ lára. Láti ìgbà tí ti ṣègbéyàwó, kí n má gbọ́ pa, kí n má po. Kí ló dé? No. Ṣé bíbí kan náà bí mi ni ṣé kò yẹ kémi náà bímọ ni? It's all right. Tó bá jẹ́ wípé ó ká ẹ lára ni, kò yẹ kó má reject any advice tí mo bá mú wá lórí ẹ̀. I am not rejecting advice. Let it be between me and you. You want a child, I want a child. Ibì kan náà la ń lọ, but mi ò kàn fẹ́ kóyè dá sí. Ibì kan náà kọ́ la jọ ń lọ. Ibì kan náà kọ́ la ń lọ. You don't want Oye oh, to get involved because you're planning to have another wife. That is it, oh bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ṣe nìyẹn. Tọ́bìrì ò bá ti tètè bímọ fún yín báyìí. Ẹ máa plan láti lọ fẹ́ ìyàwó le. Kò sí wàhálà. Not at all. Kò sí problem. Ọlọ́run ṣe ètò ìdáfọ́ ní kálukú. No, no, no, dear. Look at me. Kò rí bẹ́ẹ̀. You know we're in this together bó ṣe ń filẹ̀ lèmi náà ń filẹ̀ look at me. Hmm? Thank you so much. ẹ kú jókòó. èmi nìyẹn o. ṣé ẹ ń jọ yàrá yín. gidi. <laughs> tẹ gbọ́dọ̀ yẹn díẹ̀ ara yín mọ́ mi jẹ mí lójú ẹ jọ mo gbé oúnjẹ sórí iná ẹ bá máa wọ̀ kó má bàa jóná oh, fẹ́ lọ wọ jẹ mí lójú lókè oh. torí ó ti pẹ́ ó ti ń sùn gan kí n lọ wò bí ó ti jí ń sìn. ó wọ ẹjọ ẹ lọ bá ń wọ ọmọ mi ọmọ yín náà kù ní ẹ̀yin lójọ. ẹ ǹjẹ́ ìrà ń ṣe kẹ́tẹ́kẹ́. ìyá wa mi ó tún jọ mẹ́ta báwọn ni. can't even look at me in the eye lójú tí I can't get this ọmọ ìyá méjì papọ̀ ó fẹ́ mi ó fẹ́ gbọ́n mi nílé kan náà. Ayọ̀ your words are hurting me O mo pé jọ́ mi ko wọ́ ló fa nǹkan tó wà nílẹ̀ yìí mo sọ fún ẹ mo ní kó jẹ́ ká ṣe kinní yẹn ní ṣùlọ́ka ó dẹ̀ ní rárá. Eh, mo dẹ̀ rẹ́ni tó fẹ́ fẹ́ mi ní ṣùlọ́kà tó dẹ̀ love me what was I supposed to do. orí ṣùlọ́kà iná ṣì ni má gbàgbé pé wọ́n rántí pé rẹ́gísírì lọ́lọ́ o ìṣùlọ́kà yẹn ò tí ì ṣeré ni data sound last meeting tẹ̀mí àtẹ́ni gbogbo narrative rẹ̀ it point to the fact that they ọmọ tó bí ọmọ mi ni. how dare you. kí ló jẹ́ yóò tó máa sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn you don't talk to me like that. bring it on you've now grown wings look at you you're not even ashamed of yourself you even raising your voice. bí kú ló lóko bí tàkùté ni èèyàn kájọ mọ̀ láàrin máa tẹ̀. you don't tell me so tí o lè gbójú mi kó máa sọ trash fún mi. kí ló ń láyé kó sáré wá rí wòye. ayọ̀ mi pọ̀. àmá ah, mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wà àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀. are you working out on me. kí ló ṣe wà àti bàbá ọkọ ẹ kí ló fariwo kí ló dé. mo mi mi mọ nǹkan tí mo ṣe fún bàbá ọkọ mi mi mọ. bí wọ́n ṣe fẹ́ sọ mí di wèrè láàrin yín ni ẹ abèrè lọ́wọ́ yẹn sì ó ní wọ́n ní kí n bá sọ̀rọ̀ ìwọ ní kí n bi léèrè ó bínú lọ àbí wọn náà ló mọ nǹkan tó ṣe fún un ṣe kò ní sí àwọn tẹjọ ṣe fúnra yín ẹ̀kọ́ ṣàdédé kí ariwo mọ́lẹ̀ máa ma pamọ́ra yín ni ẹ̀gbọ́n ara yín bí ajá kí ló kí ló gbà kí ló lò ṣe fún kí ló gbà lọ́wọ́ ẹ̀. mi mọ èmi kò tí mo ṣe fún bàbá ọkọ mi mọ mi ṣáà máa bá mi bẹ̀ wọ́n. kì í bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kò ní nǹkan tẹ́ ẹjọ́ fàárá ó kàn wọlé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ wàhálà náà ni. ẹ kí ló ṣẹlẹ̀ sí òun bínú jáde ó ní wọn ni kí n bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ wá ní ìwọ̀n mọ́ tó ṣe fún ṣé kò ní nǹkan tẹ́jọ ṣe fún ra yín ẹ kọ̀ bẹ̀rẹ̀ sí ní gbọmọ́ra yín bí ajá yín. wọ́n ló ń gbọmọ mi wọ́n ló ń gbọmọ mi. kí ló lò ṣe fún kí ló lò ṣe. fẹ́ẹ̀ láti bọ́ pé yọra bábọ́kànrin kó má bàa sinmi ẹ wò wọ́n ní kí tòbíà tó dégbò olúwọ̀nbe là á ké sí ẹ wò ṣe rí ẹni ọmọ tí ẹ fẹ́ ṣe sí ọ̀rọ̀ ẹ̀yìn ayọ̀mípọ̀ o ah, ṣé wọn bímọ ni mo bímọ ni kó kó kó má yọlé ayé lẹ́mí mi wálé ti fẹ́ pọ̀ jù fẹ́ mi mi. tó ti jẹ́wọ́ bíbí mọ sí ni. ìbàjẹ́ pé jẹ́wọ́ yẹn ṣé kò dáa èyí tá a ní kòkò bú ẹ̀ bọ̀ ó kọ̀ kò bọ́ ó lòun lè bọ́ gba abẹ́rẹ́ nínú òkùnkùn ìyàwó ẹ̀gbẹ́ ṣẹ́bí yẹn ló wá kí wa èmi dẹ̀ wà lókè ẹ̀wọ̀ àyà mi tiẹ̀ ti já torí mi mọ̀ pé ẹ̀gbọ́n ti dé pé wà ń sàlẹ̀ òjókòó dé mi ojú oorun ni mo ti gbọ́ ariwo alámúrò pé mò ń la tábàrí mo ti ṣe sáré jí kàtàkàtà lójú oorun ló bá di wípé ìyàwó ẹ̀gbọ́n ló bá níbí ló bẹ̀rẹ̀ sí ní bá fa wàhálà ẹni tí ìṣe pé wà á ti ẹ̀jọ́ ríra rí kí oyè wa gbọ́ wípé ìyàwó òun wá sí ló wá kí wa o àbúrò òun kì mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bàjá ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀sàlẹ̀ fún wọn kí la fẹ́ pẹ́ dáadáa yẹn sí òun àtẹ̀gbọ́n náà kò rí kò sùn wọn kiri ra wọn sójú ni ìyàwó tún wá ó tún fẹ́ bẹ̀rẹ̀ sí máa bá yẹn ṣòro ogún irú wàhálà wo nìyẹn. ìjọ náà ń bọ ẹ̀sán ọ̀nà ni. ṣé ẹ̀gbẹ́ lẹ́yìn tí mo ṣe fún bàbá ọkọ mi ẹni ṣọ̀nà ni ṣọ́ọ́dì ìgbà tó bá mú yẹn gba sí tó bá nà èyí tó ṣe fọ́mọ ọlọ́mọ gan ṣé kò tìjú kó nà lọ. wọ́n ní mo béèrè pé kí ni nǹkan tó fa wàhálà láàrin wọn kò rẹ́jọ́rò kó tó ṣe lọ́mọ yẹn bínú jáde lọ níbí tó yẹ bá máa pè sí tó bá máa bẹ̀rẹ̀ sí aláìwọ ni mo fẹ́ ṣe fún ní ìmọ̀ nǹkan tó lọ́mọ yẹn ṣe fún wọn máa bínú sódì ṣáá ni kí ló dé wọn bá lórí kí n ròyàn mọ ẹ kìlọ̀ fún o bàbá kọ́ ẹ kìlọ̀ fún o tá a bá kìlọ̀ fún ẹ wò má bá jara yín máa kọ o kó má kó má jọlé ayé lẹ́mìí mi o ààbò kí ló dé ti ṣe. wà á bí ní ti fa sí ṣé torí ọjà kan bílẹ̀ lọ́wọ́ lórí wíwọ́n máa bí ń sọ́mọ kí ló ti ṣe báyìí ẹ kí ló ti ṣe kí ló ti ṣe ẹ ṣe bọ́ọ̀bù ọ̀ṣẹ̀ sórí nìyàn kí sórí ni kí ló ti ṣe sún àlè jáde lé irú irú irú irú irú ọ̀rọ̀ wo ni ibi tí ìwọ ìwọ ìwọ ìwọ bá ní kó ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọmọ sọ́mọ náà fọ náà fi sùúrù ìyànjú ọ̀rọ̀ ọ̀làwí ọmọ ọmọ abínú sí ọmọ abínú sí lórí ọ̀rọ̀ wo. bàbá ọkọ mi mo ti ṣe sùúrù tó fún. wàá ti wàá máa wàá túbọ̀ ṣe sùúrù ni. mo ti ṣe sùúrù fún tó torí lọ́wọ́lọ́wọ́ inú bí èmi fúnra mi sí o inú bí mi sí o ṣé ní kẹ́ ẹ sọ fún kó má pa mí kó má gbẹ̀mí lẹ́nu mi. èbùrú èbùrú ah, ah. bí wọ́n bí wọ́n bí ọ kọ́ làálẹ́ bóde gbẹ̀ làálẹ́ bóde ṣé n tẹ́yìn tún máa sọ. ẹ má bá mi sọ kódà tó ti jáde. ẹ má bọ̀ ọmọ yín sọ̀rọ̀ ṣe ti gbọ́ ẹ má bá sọ bóyá mi ò gbìyànjú tó ní nínú ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀gbọ́n yín látọ̀dọ̀ èmi nìkan ni mo dá fa tí mo dá kan kí ló dé sọ́fẹ́ pa mí ni inú ilé yìí ajá ju ṣojú èmi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ yẹ má pé ká má bá sọ níbi tó bá ti ń gbọ́ ẹ má pé o tọ́lá báyìí náà sọ́sìn ẹ̀ ń bínú lọ bóyá ìyẹn ló máa yanjú ọ̀rọ̀ ni ẹ ṣàlàyé fún mi. kákàtìríkà òbó níbodè ṣe dáadáa òbó níbodè lọ́bìrì ìjàkalẹ̀ odúmìrìn kì í ṣọláàdẹ ìyẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọbẹ̀ ṣojú oko ìyẹ̀rú ọmọ olóláàre ọmọ pínre láàre ikú gbọ́dọ̀ jùkàn nílé ọlálọ́mí tí kan bá jùkàn lé baba tó bí ọlọ́mọ ogun ní kó ja bàbá wọn ọlálọmí abiṣujú oko ìjàkadì lóru tọfà ọmọ ìjà kan ìjà kan tí wọ́n jà lọ fà nílẹ̀ ọlálọmí lọ́jọ́sí wọ́n ló ṣojú ta ni wọ́n ló ṣojú ebè ó ṣojú poro nínú oko ó ṣojú ìlákẹrúurú kẹrúurú èrè ni láfàkalẹ̀ bàrà ni láyé gbèrègbèrè lóko ọkà ni lákàn orúkọ orú lóko mm. ìbá ṣojú olóko ìbá làwọn ọ̀kìn ọlọ́fà ló lọ́fà ọ̀kìn ọlọ́mọ ló lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀kọ ará yòówù ṣàn ọmọ tí mo ló lọ́lá tí mo ló lóko àṣàìmọ̀ró àṣàìmọ̀pé àṣàìmọ̀kí kí dórí àgbàkodò nílé ọlá lọ mí ọ̀kan ni méwúrẹ́ wá bó ń fẹ́ lọ dòkun bẹ́ẹ̀ irọ́ ni kò lè dòkun hmm. ọ̀kan ni kí n bá gùntàn bọ̀lọ̀jọ̀ wá kó ń fẹ́ lọ dọ̀sà hmm. bẹ́ẹ̀ irọ́ ni kò lè dọ̀sà ọ̀kan ni kí n mú màálù wá bó o fẹ́ lọ dàgùn lọ bàálẹ̀ ọlá lọ mí gbèǹgbèlèkú ará yòówù ṣán ọkọ mi yóò kọ́kọ́ ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ o. mo gbọ́ màmí. mi ì dẹ̀ fẹ́ kó parọ́ fún mi. ìjọsí tí mo bá wà àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀ níbi tẹ́jọ́ ń ṣègbọ́n mi sí omi ọ̀tún. Hmm. ìjọ yẹn tí mo béèrè pé kí ló ṣẹlẹ̀ káká kó fún mi lésì ṣé ló bínú lọ mo dẹ̀ bí fèyí náà ó náà ní kò sí nǹkan kan póun mọ nǹkan tó ń ṣe fún un ọkọ mi jọ ṣàlàyé fún mi ṣé yíjọ yẹn tó dé ṣé kò kí ẹ ni àbí àbí kò kí ẹ kò fún ẹ ní respect àbí ọ̀nà tó deserve má bá wí. kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ ti ju bẹ́ẹ̀ ṣe ń sọ ọ́ fèyí ò lè sọ̀rọ̀ fún yín màmí gbogbo wàhálà tó wà nílẹ̀ fèyí ló fà. wàhálà èwo. ọmọ tí fèyí bí tó pè lọ́mọ oyè hmm. ọmọ mi ni. ayọ̀mípọ̀ orin egúngún ni mo dá tòrò ló ń gbé ṣé òun gbọ́ béèrè tí wọ́n bí ẹni. màmí mo gbọ́ yín dáadáa. ẹ kí ló wí. èmi ni mo lọ́mọ jọ mí lójú ọmọ mi ni ẹ wọ́n ti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn màmí tí mo mú ìyàwó àfẹ́sọ́nà wálé ẹ̀kọ́ náà ló mú yàn wá sọ́dọ̀ mi. tàfi láàrin gàjí tẹ́ ń pe pamílẹ́rìn pẹ̀lẹ́ my dear. yes ma. ṣàlàfíà ni. kí lorúkọ o. fèyí ṣara ma. mo fèyí ṣara beautiful name. thank you ma. ló eh, mi ríran rí ẹni tó jókòó sẹ́gbẹ́ mi dáadáa o ṣùgbọ́n mo jẹ́rìí ayọ̀ mi pọ̀ mo mọ̀ wípé n tó dáa ló mú alẹ́ fún mi. you are from where. I'm from Ogun State ma Abeokuta to be precise. Ogun State Ẹ̀gbá dáadé àti mọ́mí ẹ̀ ń kọ́. wọ́n wà dáadáa. àwọn méjì wà. So what do you do for a living? I'm um, IT personnel. I work in an IT firm. Okay, that's good. báwo ni ọ̀rọ̀ mi pọ̀ ṣe jẹ́ sí ẹ. mami afẹ́fẹ́ àwa ni. Okay. Well done ìgbó àtòrú ẹ̀ ló ti rí yìí o ló bàbá ẹ̀ ti ṣaláìsí àmọ́ bàbá kú àwọn bàbá tún kù fún un ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ṣòtì èmi ni mo dẹ̀ nǹkan mi anytime tó bá ti wá ṣe nǹkan kan tó bá dùn ẹ̀ mo máa hesitate láti máa fẹ̀jọ́ ẹ̀ sùn mi and kó tó lọ kó rán mi létí kí n fún ẹ ní nọ́mbà mi ọ̀ gbà lọ́wọ́ fún ẹ you're welcome lágbára ọlọ́run ọlọ́run á ṣe yín ni ọ̀rẹ́ ara yín dalẹ̀ èṣù òní kú sáàárín yín o ọlọ́run á bá mi fi ọmọ alálùbáríkà á bá mi fi tà yín lọ́rẹ̀ bọ̀ wá ṣe fífọ̀ kú fún mi òṣì mm, máa padà wá mi ìrójú ẹ̀ dáadáa o kò yẹ torí iye ojú. pamílẹ́rìn dáa kó mú gíláàsì yín wá náà. ẹ mà òótọ́ máa tẹ̀ ní. pamílẹ́rìn pamílẹ́rìn. ọmọ mi ẹ̀ wò ìyàwó ni she said to stay ìjọ mi àtúpadà ọjọ́ tí glasses bá wà available. Eh, anyway that's a fact eh, bẹ̀lẹ̀ máa ń yà. ṣé ń fi yín ṣaráì náà ló gbóyún tèmi kúrò lẹ́kọ̀ọ́ lọ gbé fún bọ̀dá mi lábújá. ọmọ tiẹ̀ oyún àti pé oyún fèyí gba oyún lọ́dọ̀ tiẹ̀ ó wá bí oyún yẹn fún oyè ìbàdàn. bẹ́ẹ̀ ni màmí ọmọ yẹn gbóyún kúrò lẹ́kọ̀ọ́ ni ogún yín kúrò lẹ́kọ̀ọ́ ló lọ gbé fóyè ìjọ tó ti dénú lé ni mo ti mọ̀ pé best girlfriend mi ló yẹ fẹ́ mi ò dẹ̀ fẹ́ wàhálà fún yín mi ò i love my brother i love my mother too mi ò fẹ́ jẹ́ kí n kankan ṣẹlẹ̀ mo dẹ̀ pín sẹ́gbẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kó wà láàrin mi àti ẹ forever ìyá ìgbà tó dẹ̀ ti pé prophecy wà pọ̀ ọmọ kan ni máa bí mo ti bímọ síbì kan ni mo kàn ṣáàjókòó wò pé mò ń ṣe oníranù ojú kan la tọ gbogbo ìtọ́ sí ọ̀dọ̀ ẹ̀ náà ni nǹkan tó fa wàhálà tó wà láàrin mi àti ènìyàn màmí orú mú mi orú mú mi orú mú mi o ọmọ dáràn ayọ̀mípọ̀ ọmọ ọmọ tó wà lọ́wọ́ ọ̀fẹ́ yìí. bẹ́ẹ̀ ni màámi. ìwọ ló lọmọ. ọmọ mi ni. tó lọ gbé fẹ́gbọ́n ẹ. ọmọ mi ni. Ah! níbikíbi fẹ́ sọ̀rọ̀ fún yóò máa níbikíbi tí n bá ń rè kí n bẹ́gbẹ́ pé láwùjọ ọ̀rọ̀ mi kò dayọ̀ máa pa mí lẹ́kún máa jẹ́ kí tèmi ó gbé ṣe tèmi níre Èdùmàrè ayọ̀ mi kó máa pọ̀ sí i. ìfẹ́ wo ni ká ṣe fẹ́ni tí kò kú pààyà jẹ ṣé kó má bínú ni àbírú ọ̀tún ní ìṣẹ̀lẹ̀ mọ́. ó lágbára. wá kò sí ìpẹ́ kankan tẹ́ fẹ́ ṣe fún ẹni tí ìkòkò pààyà ẹ̀jẹ̀ ju kó ṣì pẹ̀lú fún ẹ. kí ló ń ṣẹlẹ̀ bí adíngẹ̀dá. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí fún kankan tó wà nínú òròmọ adìyẹ táwòdì òkè ọmọ gbogbo nǹkan tí ìwà àti mọ́mì sọ ọbọ mi báyìí sọ sí. ayọ̀ mi pọ̀ pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ tó ìwọ ìwọ so o ti bímọ síta. oh my god. mi ò it wasn't intentional mi ò mọ̀ it was in the past maybe mo mo ṣàlàyé ọ̀rọ̀ ọmọ kan fún tí mo ní àjọrìnrìn àgbà kan mi ò mọ̀ gbogbo yín kúrò lẹ́kọ̀ọ́ mi ò mọ̀ I wouldn't hurt you ọkùnrin kí ló dé tó jẹ́ pé nǹkan kan náà ni gbogbo yín káàkiri ayé kí ló dé tó jẹ́ pé ẹ̀ kì í nítẹ̀ lọ́rùn kí ló dé tó jẹ́ pé ẹ̀ lọ́rùn rárá ẹ̀ ní human feelings tara yín nìkan lè máa ń rò mo sọ náà mo sọ mo ní ọ̀rọ̀ àìrọ́mọ bí wa mo ní kò ká ẹ lára kò nítumọ̀ kọ́kọ́ sí ẹ̀ nítorí pé ìwọ ti lọ́mọ tiẹ̀ síta bẹ́ẹ̀ o kàn jẹ́ kí mi máa waste time mi níbí báyìí o jẹ́ kí n máa waste life mi dànù ìwọ ti lágbẹ́kẹ̀lé ní tàbí. not at all it was in the past mo ṣàlàyé fún ẹ you are not looking at this from my angle too also similar no buyo si same same lady ló níyàwó yẹ. àbí mẹ́pọ̀ kí ni kó tuntun fẹ́ kí n ṣe fún ẹ. Oh, I didn't do this intentionally. It was in the past. I'm serious. Pẹ̀lú bí mo ṣe wà lóyà sí tó. Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ rárá. So torí pé mi ò rọ́mú bí òde lọ bímọ mi síta. You know I can't do it. I can't do it. No problem. I can't stand to hurt you. I'm serious. The way mi ò mọ̀ not intentional. Mi ò gbọ́ nǹkan tó ń sọ. Sọ fún mi pé kò rí bẹ́ẹ̀ ipe nǹkan ni mo lọ́mọ. bá mi sọ̀rọ̀ náà. ọmọ ẹjọ́ mi kọ́ ọ láti mo wà lẹ́kọ̀ọ́ mi mo bóyá ti wà lára mi tí mo máa fi dé Àbújá látàdé ló ṣe tẹ́ẹ̀sì tá ló ṣe tẹ́ẹ̀sì mo wá rọ ọlọ́kọ̀ ara mi mo ṣe calculations mo rí i pé mo ti lóyún látẹ́kọ̀ọ́ mo sọ fún ọ̀rẹ́ mi èmi ló wá ní pé kí n dákẹ́ kí n máa sọ ó ní pé mo ti rẹ́ni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ní ṣùlọ́kà ṣé mo ti máa wá lóṣẹ̀ what have been praying for ọkọ mi tó ní ọmọ pé mo lọ ọba ẹdí mo tún lù sí o. ìpè mi kọ́ ni mo lóyún tí mo ti ń nọ́ọ̀sì látọjọ́ ni ìpè mi kọ́ ni mo ní ọmọ tí mò ń tọ́ tí màá tún dé tí wàá sọ pé daddy is back èmi kọ́ ló lọ́mọ tó tì mọ́ mi láyà tó ní lọ bá bàbá ẹ̀ ó dẹ̀ mọ̀ nínú ara ẹ̀ ìpè mi kọ́ ni mo ní so reason tó fi sọ fún mi pé ká kúrò mi ká padà sí Àbújá nìyẹn fẹ́ yí. Ah. Ah. ọmọ bímọ ayọ̀mí pé ó fẹ́ fẹ́ mi níṣu lọ́ka. And when I met you, you showed me love and you were willing to do everything for me. But to accept Mama Femi, Nishuloka mi ilé fẹ́ kó jọpọ̀ ròyìn yẹn ló tún máa jẹ́ kí n lùzẹ̀ ni mo ṣe gba advice ọ̀rẹ́ mi pé kí n má sọ fún ẹ ọkọ mi ṣáájú ayọ̀ ló ní ọmọ ayọ̀ àbúrò mi òun ló ní ọmọ tó wà lọ́wọ́ wa àbí. mi mọ̀ mọ̀ orí pé yóò bínú pé yóò fọwọ́ kàn ẹ́ mi inú obìnrin rí láyé mi mi ò fọwọ́ kàn obìnrin kò sí báwo ìfẹ́ fọwọ́ kàn obìnrin mi ì lè fọwọ́ kàn ẹ́ kàn ṣèkì mi. má jẹ́ di ẹ má jẹ́ di ẹ mo tó lè dìjà nìyẹn o mo mm-hmm. tó lè dìjà láàrin mi àti ẹni ló pọ̀ ọjọ́ ṣèkì <laughs> thank you ah. ṣé ibi tó ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ ibi tó bá mi. <laughs> I don't want to lose you. Ọkọ mi ṣàánú mi. Mo dáràn, mo sì padà ṣiṣẹ́ o. Ah! ọlálọmí àbíṣídé kan ọmọ ọlọ́fà àmọ́jọ ọlálọmí ọmọ <laughs> olóòláre ọmọ pínre láàre ikú ò gbọ́dọ̀ jùkàn nílé ọlálọmí tí kan bá jùkàn lé ọlálọmí ogun ní kó jalè bàbá yín ọlálọmí àbíṣídé kọ ìjàkadì lóru tọ̀fà ìjàkan ìjàpọ̀ tí wọ́n jà lọ́fà ní ọlálọmí lọ́jọ́sí wọn ló ṣojú tani mo ló ṣojú ebè ó ṣojú oporo nínú oko ó ṣojú ilákọ̀ọ́rù kan ru lóko èrè ni láfàkalẹ̀ bàrà ni láyé gbirigbiri lóko mo ti sọ pé tí bá ti ń kí kankan nínú ọ̀wọ́ àtàbúrò ẹ̀ ẹ máa ná mi lówó ni ah ṣé mi jẹ́ gẹ́gẹ́ bí ìdílé ọlọ́fà ni. mọ́mi ẹ ní láti máa ràn mí létí bẹ́ẹ̀ ṣe ń kí mi yorí mi ti ń wo and I need something. owó ni kò ná owó ni kò ná owó Ah. Ah. ọkọ mi ṣàlàfíà yẹrù ọ̀kín ọmọ ọlọ́fà ọmọ akáká ti rí ká òbónibòde ṣe dáńdáń òbónibòde lọ́bìrì ìjàkalẹ̀ òdúmìrì gíṣọlá dẹ ààbò bàbá mi ẹ̀yin ayọ̀ nǹkan tí mo pè wá àti ẹ̀gbọ́n ẹ̀ fún ìgbà tó tètè dé mo ti ṣàlàyé fún torí ojú mi gangan náà ṣe pé pé ó ní emergency láti wá attend sí àdẹ̀lẹ̀ dá dúró ṣùgbọ́n za cv life is at stake am I right so kó lè máa lọ ṣé bí wò kánjú lọ. àmì ah, ìkánjú lọ mi ìkánjú lọ. màá máa ṣàlàyé fún ọ kó farabalẹ̀ pẹ̀lú mi má dàbí kò sì tì mí náà kò sí problem. <laughs> all right ma yes ma pẹ̀lẹ́. Ah. mọ̀mí ẹ nọ́tìsì ìgbà tí Ayọ̀mípọ̀ dé ẹ dé bó ṣe kí mi ṣó kẹ bá kankan. tẹ́ẹ̀bà rí yẹn ẹ wo bó ṣe ń wọlé nísìn ó ń pòṣè sí mi but mọ́mì ẹ̀ ń jẹ́ kó yé mi wípé mo jù lọ mo dá iṣẹ́ wájú ẹ̀ but why tó wá fẹ́ rúdù sí mi. mo ṣe mo ti sọ fẹ́ pé kì í ṣe gbogbo àṣìṣe àbúrò ẹ̀ ló máa máa fi ojú sí ẹ́ wò ó sórí àgbà ló ń gbà o sórí gbogbo tó bá ṣe fún ẹjọ́ ọkọ mi ṣàfihàn òsìn kò fi kíra ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń fi gbè ṣé tí n bá wọnú ilé lọ́sìn mo lọ bá a níwọ̀n náà mọ̀ ìyàtọ̀ òní a ò mọ mi n fẹ́ yẹ kẹ́ mọ̀ pé ẹ̀yin lè dá ògbó lélẹ̀ o ẹ̀yin lè dá lẹ̀ because gbogbo time tí tó ń rù sí mi ẹ̀ bá wí and again èmi àti yín bọ́ta ló lé nísìn mo lọ bí ṣe ẹ wo bẹ́ẹ̀ ṣe ń kì mí ó dé nísìn ó níbi tẹ̀ kì mí dé ẹ wo bẹ́ẹ̀ ṣe mú òun tẹ̀ kì deeply mọ́mì nínú àwọn méjèèjì ẹnìkan ṣètò yín ju ẹnìkan lọ ni àbí ẹlẹ́ẹ̀kan ọmọkànjú kan lọ. òye ah, báwo ló ṣe máa sọ̀rọ̀ báyìí ọlọ́run jẹ́ kí mi fẹ́ràn ọmọkànjú kan lọ mi ì dẹ̀ nífì kankan kan láyé mi ṣé orí lórí ọ̀rọ̀ oríkì yẹn èèmọ̀ máa wá ṣe nǹkan báyìí o ṣé orí lóòótọ́ ọmọ ìdílé ọlọ́fà mojọ lẹ́yìn méjèèjì kò yẹ àmọ́ ṣé orí ìtìpìtì wípé mi ì mọ oríkì ìdílé ti bàbá ti yẹ dáadáa ṣùgbọ́n mọ̀pọ́ lọ́fà mọ̀jọ̀kan náà lẹ́yìn méjèèjì ó ṣàmọ̀pọ́ ọmọ ìlú kan náà ni bàbá tó jọ bẹ́ẹ̀ méjèèjì àmọ́ bàbá tiẹ̀ wọ́n tún dìdí ní oríkì ìdílé oríkì ìdílé yẹn gangan ni mo fi máa ń kìyẹ̀ ń lọ mọ́ akákàtìrí káyẹn. ọmọ mi ẹni láti bá a sọ̀rọ̀ a gbọ́dọ̀ má ṣe bí ọmọ yàwùsà ká máa ríra wá sá ká máa ríra wá bínú. má bínú ọkùnrin wo tó bá ṣàṣe fún ẹ wo tèmi ni kó máa kó dẹ̀ wọ́pá àbúrò ẹ̀ náà ni. àbọ̀jú àbúrò ẹ̀ ni. no i do care ẹ wò jẹ́ kí mi lè tẹ̀ máa lọ́wọ́ yẹn lórí. mo fọlọ́run sí ẹ o ní sábẹ́rẹ́ gún o Christian wà pẹ̀lú ẹ o pẹ̀lú ọkọ mi. màámi màámi ṣé kò ń ṣọ́ra àwọn ẹ̀gbọ́n mi lẹ́rù ọ̀ báyìí. pa mí lẹ́rìn ṣé kò tó ń rò ní bọ́nà èyí tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kádàrá ní kí n pè ní àbáyọ̀mọ́ olúwo ni mo mọ̀ tí mo fẹ́ kọ sígbà ìlú tó ń ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ táyé ò gbọ́dọ̀ bá mi gbọ́ kí ṣe tó gbọ́dọ̀ gbọ́ lẹ́nu mi ń tà. màámi òbí mímọ́ sọ wípé díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láì ṣe. ìwé mímọ́ náà ló tún sọ fún wa pé tá a bá pàṣẹ fún òkè ó ní àṣìdí n kò sí nǹkan tá a béèrè tọ́lọ́run ò lè ṣe wọ́n lóun ní mọ̀ tí mo fẹ́ kọ sí gbẹ̀dúlé tó wà lẹ́yìn báyìí. máàmì. Hmm àdúrà ni ọ̀pá kristẹni láti fi bá ọlọ́run wí. àmọ́ mọ̀ wípé tó bá jẹ́ tàdúrà náà ni máa lo oúnjẹ méjì nínú ilé yìí àárọ̀ ọ̀sán alẹ́ mo dórí pé tí mo bá jí tọ̀ lóru pàápàá máa gbàdúrà ṣáá ni ẹ mi ò sún sí nǹkan mi náà tá a ṣe ṣe bá gbàdúrà náà ẹ amókù tí ẹ ṣe mi wọn máa jẹ káyé ṣe yẹ̀yẹ́ mi lórí àwọn ọmọ yìí ọ̀rọ̀ tí ò ṣe sọ síta káyé gbọ́ bẹ́ẹ̀ ni màmá ẹ jẹ́ a gbàdúrà we will never give up keep praying. Hey. Hmm. mo ti gbọ́ ó yá ó ti yá. ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. sórí ìjókòó yìí mi fẹ́ fi gba ẹnì kankan lásìkò wọ́n ní bá ti ṣe làwí ẹnìkan ò kín yànnà ẹ̀ lódì èmi ni mo bí ìwọ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ ò ayé ló bá ó láyé dùn ló ní máa bọ̀ ìjókòó yìí àṣẹ ni mo fẹ́ pa mi ì dẹ̀ fẹ́ kẹ́ni kankan yẹ àṣẹ yẹn wò nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ kó wá sí ìmọ̀ṣẹ́ ọmọ ẹ yeah I agreed pé wọ́n lọ ní ọmọ àmọ́ mi ì fẹ́ kó kúrò lákàtà òye rárá fọmọ sílẹ̀ sọ́dọ̀ ẹni tó wà ó ti mọ̀ ní bàbá òun náà dẹ̀ ti mọ̀ lọ́mọ wọ́n ní ká pẹ̀mọ́ nínú ilá ká sì nínú làṣà oko ẹmú náà lẹ́mọ́ ṣe lọ. màámi ẹ̀yin lè fẹ́ kọ̀rọ̀ ìdí ló mọ̀ ká o. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ tó wà lọ́dọ̀ òye tó jẹ́ ọmọ tèmi máa gbélé ni o ọ̀rọ̀ ọmọ mi lélẹ̀ kì ṣe máa ti lásà o that is the first fruit of my loin mi ò lè fi báyọ̀ ṣeré o màmí mi bẹ́ẹ̀ yín lẹ lọ́dọ̀ wòlíì yín tán prophesy pé mo bímọ síta ọmọ náà la wá rí tán tẹ́ẹ̀tù fẹ́ jẹ́ kí n gbé lọ lé. ayọ̀ mi pọ̀ gbọ́ná ẹbí òní mo fẹ́ sọ fún ọ pẹ̀lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi ì fẹ́ kó di nǹkan tí gbogbo ayé mọ̀ sí i ṣé nǹkan tẹ̀gbọ́n ẹ̀ ṣe tiẹ̀ kọ́ ni ṣé nǹkan tẹ̀ ṣe tẹ̀gbọ́n ẹ̀ kọ́ mo ní mi ò fẹ́ kó mọ́ kúrò lákàtà ẹni tó wà lísì ṣé ìyẹn ìrèzí fáti pé ọkọ ló bímọ ṣó ìrèzí ẹ̀ ni. mami ẹ já wa consider it o ṣé bẹ́ẹ̀ mọ kó mo obìnrin tó wà lé eyín kan náà ló bò náà eyín kan ló bì í ẹ mọ pé kò ní lè bímọ fún mi èyí tó dẹ̀ tí èyí tá a fẹ́ gbé lọ kó tẹ̀ máa rí nǹkan wojú ẹ̀ kó máa rí nǹkan wojú ẹ̀. ìyá òye dákun ó dàbí pé ń sọ yìí òun ni òye ní pàtó ayọ̀mípọ̀ ohun tí ìyẹn ń gbìyànjú àti sọ òun ni wípé ẹ̀gbọ́n ẹ̀ ó ti gbà wípé tọ̀ ìwọ fún alára ẹ báyìí ìwọ lọ́lọ́mọ òun ọ̀bọ fà kò sì bọ́ fà wàhálà àmọ́ ohun tí ìjòkó yìí fẹ́ kó yí ọ gangan ni wípé ẹni tí ó wà ní ìjòkó yìí òun ní ti ń tọmọ yìí bọ̀ láti kékeré tí gbogbo èèyàn sì mọ̀ pé bàbá ẹ̀ rèé jẹ́ àfidé jẹ́ àṣẹ lólúfin mọ́ ń bẹ̀ kọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ títí títí títí tẹ́ ẹ dàgbà dé sàkẹ́ ńgbọ́ bá sì dàgbà dé sàkẹ́ ìbọ́ọ̀kì òkú lòkú rè bàbá ọmọ ní ọlọmọ. mami kò jọ o ẹ̀yin lẹgbẹ́ bàbá tó ń ráàpù wá sí mi ọmọdé ti gbé wọn wá o ah, ah. bọ̀ ní tí mò ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ yìí oyè ṣòtìrí ń sìn ìwọlé mọ́ favourite ìwọlé lẹ́yìn wọ́n fún ẹ lówó màámi òun lẹ fẹ́ràn jù ó ti di tán ah màámi ọ̀rọ̀ yín yé mi ṣé mi ò lẹ́bi bàbá tẹ́ pé bàbá afrikaner wà bàbá tí ọ̀sọ́ yorùbá bóyá wọ́n kọ́ fọ́ ní mi ò mọ̀ mi ò fẹ́rẹ́ sẹ́yìn kọ́kọ́ màámi oyè gbọ́mọ mi fún mi màámi if I should walk out of here tó yorùbá fún mi tẹ́bà fún mi dọ́jọ́ fún mi lọ́mọ mi wàhálà so. kò sí wàhálà kankan ayọ̀ tó bá jẹ́ pé mi ni mo ṣì bí ẹ tí mo dẹ̀ jẹ̀lẹ́ lórí nǹkan tí mo fẹ́ ní sọ yẹn. bàbá africana ẹ̀bọ mi ò ní jọ sọ jù bẹ́ẹ̀ mi pọ̀ padà wá ń bí ayọ̀ ayọ̀ mi pọ̀ kò sí wàhálà ọkọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ọmọ yóò kúrò lákàtà ẹni tó ti wà láti bẹ̀rẹ̀ àbí ah, kí ni gbogbo eléyìí ẹ̀yin ìyá ayọ̀ ṣebí ìwọ ń gbọ́ ohun tí ọmọ ẹ̀ fi mí wé èmi náà sọ pé mi ń rap èmi náà sọ di ọlámídé àti wizkid ti ń rap káàkiri lẹ̀ èmi lọ́tọ̀ pé ní africana ó dé kọ mẹ́ta èkó tíyà àti bàbá ò sọ mí ní wọ́n lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ wájú tèmi. ẹ wo bàbá ọkọ mi má bínú ṣé bẹ́ẹ̀ ṣàrí gbogbo nǹkan tó pọ̀ jáde lẹ́nu fẹ́mi tí mo jẹ́ yẹ náà. mo lè pa lẹ́nu mọ́ torí pé àlànà fọhùn báyìí ń ta láǹgbá mo lè ní ọmọ sàn gangan mọ́ láyé ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀. bàbá ọkọ mi ẹjọ má ṣe ẹjọ ah, ah, ah, ẹ má ṣe yẹn èwo ni òkè sọmọ yín nínú méjèèjì. ó fẹ́ múná bí mi ọ̀pọ̀ ó fẹ́ múná bí mi ẹ̀yìn oyè wo ìwo onírógùn káwọ́ lérí fẹsẹ̀ jẹlẹ̀ o bẹ́ẹ̀ ni àgbà ni ọgbà náà ni ó sì fi sọ̀sùn ó fi para ni níbi tọ́rọ̀ dé dúró yìí ìbànújẹ́ ò ní jẹ́ tiọ́ kò ní burú fún ọ bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún sùúrù lọ́gbà o torí pẹ̀lẹ́ kùtù báyìí làá fi pamọ́ kùrú pẹ̀lẹ́ nǹkan lérí wèrè lọ ni o mo lè palẹ̀ mọ́ kọ́ máa sàn mọ́ irọ́ ẹ bá bọ́kọ mi ah, ah, ah, ẹ wo ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹ jọ sábà mi fọ́n mi títí sẹ́bẹ̀ ẹ̀ ṣé bẹ́ẹ̀ mi mo bí a gbọ́ màá bá sọ. ayọ̀ mi kò máa pọ̀ sí i ayọ̀ mi kò kú ayọ̀ mi kò máa báwo ni meeting tẹ lọ ṣe. ọmọ ọ̀rọ̀ wọn yé mi bẹ̀ yẹn o they are just messing up my brain. wọ́n wo tèmi because mo jọmọ tiwọn how come they are not thinking about you. oh me. yeah. no don't worry about me I'll be fine. take that to the gods. Then... my love please calm down. okun kì í wó ruru káwa roro ṣé orí tọmọdé bá ń gègé nígbó àgbà ló máa mọ ibi tó máa wú sí i. Hmm. You need to calm down with these people, please. Oh, you're not getting it. I'm not going to be able to make you a mother. You won't be able to carry a baby here. <sighs> It's more in here. Ayomiko. Yes, dear. As far as I am concerned, I love you. I love you too. I love you because you are my husband. Mm. You are my world, my life. I can't be without you. But dẹ̀ wá ń fàsìkò ẹ̀ mo fi ń promise ẹ I'll always stand by you no matter what. Regardless of this? Yes, my love. Come rain, come sun, in any stormy weather, I'll always be there for you till it happens. Ìfẹ́ ṣe kókó. It's okay, baby ṣe kókó. bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò ti rí bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ. I know I was stupid. Àmọ́ ẹ̀rù ló bà mí. Mo bí mo ṣe máa sọ fún ẹ pé oyún wà lára mi gbogbo gbáyé. I love you and I still love you. I never wanted to lose you. I'm sorry. Oh, love me. Torí tó bá love mi ni, o ò ní gbóyún ẹlòmíì fún mi. Tó bá jẹ́ pé kúkú ti sọ fún mi ń sìn I love your money. Oh tí mo mọ̀ pé owó mi ló love ní ìgbà yẹn ó pè mí ju kó ló love mi lọ ni ọmọ lọmọ tí ò bá ṣẹlẹ̀ ń sìn tó jẹ́ ọjọ́ iwájú ló ṣẹlẹ̀ nǹkan kí ló fẹ́ sọ fún mi ó burúkú ló ṣe é èmi náà love ẹ gan but eléyìí tó ṣe yìí lágbára jù ọmọ ọlọ́mọ ni mò ń tọ́ láti jọ sorry. Ah. sorry. kí ni mo fi ṣe. <laughs> kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ báyìí <laughs> kí ni mo fẹ́ báyìí. Let the foundation be strong for the righteous not to fall. Let the foundation be strong for the righteous not to fall. torí bí ìpínlẹ̀ bá bàjẹ́ kò má sóhun tó lódodo yóò ṣe bí ìpínlẹ̀ bá bàjẹ́ o èso ohun tó lódodo yóò ṣe. ẹ jẹ́ ká ṣọ́ra. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òdodo oh. yóò ṣe. bàbá fi tọ́ mọ́lé ó dájú ìrìnà owó. Ayọ̀míkún ìgbà wo ló sọ̀rọ̀ ẹ di ọ̀rọ̀ tó ń rìn kiri lóru àti pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí mọtí ó kí ń mọtí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. oh you stay here. yeah i'm still here where do you expect me to go. oh i never meant to say that ọ̀tọ̀ ni nǹkan tí mò ń rò. kí ni nǹkan tó ṣẹlẹ̀. ó ń tàn mí àbí ó ń fi ọ̀rọ̀ tútù tútù bá mi lò sómi onílé ó yé mi kan tó ń tọ́ àti ṣe anytime tí bá jáde kúrò nílé mi ò kí expect kí n bá ẹnu lé padà akọ imagine pé ah, obìnrin wo ló máa gbọ́ òun lọ́kọ ọkọ òun ò dẹ̀ lè fún lóyún abóhùn ò lè bímọ nílé ọkọ tó dẹ̀ máa dúró I always feel like okay tí n bá ti jáde mi ò lè bá oh notice pé máa ń yẹ wardrobe tí n bá ti kọ́kọ́ sí pé àǹkọ́ ẹ ti ń jẹ́ kí ká ara wa wò ó sẹ́ni tó lè dúró ẹ̀ I know how passionate you are to have baby now someone told you confirm it that it is impossible for me to impregnate you so mi ò kí rò pé máa bá ẹ lé lápá wípé obìnrin máa ti lọ kí tó dé regardless of the love we have for each other I need to take my mind off it. Now I get you so gbogbo nǹkan tí mo máa ń bẹ̀ sọ that I will always stand by you mm. that I will never leave you you don't believe me. I don't believe it I don't believe it. And ń torí pé òun mọ bí ìfẹ́ tí mo ní sí ẹ ṣe pọ̀ mi. ayọ̀ mi pọ̀ I love you. Mm. <laughs> I'll say it again and again I love you and I mean that from the bottom of my heart látijọ́ tí mo ti nífẹ̀ẹ́ ọkùnrin mi ti nífẹ̀ẹ́ ọkùnrin bíi ti ẹ̀rí and God sees my heart and I swear to that. ṣorí hmm. nípa pé eh, ọmọ kan lọ́lọ́run yàn ọmọ ẹ̀ àbí hmm. kinní kan kinní kan hmm. èmi ò nígbàgbọ́ nù ẹ̀ I tell you èmi ò nígbàgbọ́ nínú gbogbo nǹkan tí wọ́n sọ yẹn because èèyàn làwọn àwọn ò kí ń ṣọlọ́run. Mm ọlọ́run ló ní àṣẹ lọ́dọ̀ òun ló ní agbára láti yí búburú sí rere òun ló ní agbára láti yí kádàrá ẹ̀dá padà awòràwọ̀ tó ń lu sáfì fìrífìrí lásán ló ń rí kò sẹ́ni tọ́lọ́run bá ń fi hàn tán gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó máa ń jíṣẹ́ fún wa káàkiri káàkiri yẹn fìrífìrí lásán ló ń rí wọn kì í rí délẹ̀délẹ̀ hmm. nítorí pé wọn kì í ṣe ọlọ́run ọba. Hmm. So my dear, please put your mind at rest. Mm. Okay? Hmm. Èmi nígbàgbọ́ o, ní tèmi ní tèmi o. Èmi nígbàgbọ́ wípé tí ọlọ́run bá ṣì wà láyé, tèmi ẹ̀ dẹ̀ ṣì wà láàyè, mo máa lóyún fún ẹ ní ọjọ́ kan. Mm àṣẹ ọlọ́run ọba ni pé ká bí sí ká máa rẹ̀ sí ní agbára ọlọ́run ní agbára títóbi ọlọ́run ọba tí mò ń ké pè tí mò ń sìn ní gbogbo ìgbà tí mò ń fi omijé ojú mi tí mo fi ń ké pè ní gbogbo ìgbà mo máa ní oyún mo dẹ̀ máa bímọ fún alágbára ọlọ́run so nínú gbogbo eléyìí tí wọ́n sọ yẹn èmi ò nígbàgbọ́ nínú ẹ̀ o èmi nígbàgbọ́ nínú ọlọ́run ọba mo dẹ̀ di òpó ẹ̀ nìkan ṣoṣo mọ́ That is why I am still here with you and I'll always be here with you. <laughs> Fisi, Hebrew 11 6. Without faith, it is impossible to please God. Okay. Ó yé mi. Àmọ́ ẹran ara. Alright, let's go to bed. Are you sure? Yeah, come. Ah. I love you. I love you. I love you. Easy. Ṣé mo mú fòmù jẹ́? Ayọ̀ mi kò máa bọ̀ sí. Ayọ̀ mi kò kú. Ayọ̀ mi kò máa pọ̀ sí. Ayọ̀ mi kò kú kami kodaya Èdùmàrè máa pè tèmi níyà òòṣà òkè máa pè. ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. báwo dẹ̀ ni báwo ni business. good good lórí bíi ti i can say that. Um, ṣé òbí ni pé mo ránṣẹ́ pé ẹ̀. not at all. ó ṣe ní ẹ̀ta ríra náà. yeah yeah. but actually reason tí mo fi pè é lẹ́nu pé I have. Uh, a piece of information some of them will be more interested nínú really. yes yes yes. Um, <sighs> I am glad to inform you that um, Feyi is married. Like, I know you don't know. And could dẹ̀ ṣe pé ó marry lásán o. marry lasan o more for bímọ So, we can actually say she's settled, she's taken, and she's no longer coming back to you. I know it's no longer new to me that she's taking. Mm. ẹ̀gbọ́n mi ló tún fẹ́ so gbogbo ẹ̀ ni mo mọ̀ and um, <sighs> I will appreciate if you just stop pestering me and stalking me about this I've told you categorically that I don't see us together gbogbo ètò ṣe lẹ́nu síbẹ̀ ni pé kó tó dàbẹ̀ ni pé okay ó ti lọ so you have kò lè ṣe é ṣe and you can see mo fún ẹ ní respect tó tọ́ sí ẹ ó pè mí mo jẹ́ ẹ tí bá mọ̀ pé nǹkan tó máa sọ rẹ̀ mi ò ní mi ò ní wábí sorry good. I just I just thought you could actually consider the fact that she's no longer committed. No, I, I don't want to be I don't want to lie to you. I've been sincere. But I don't see us together. But I, I I like you too, but not love. It has to be love for us to come together. Kò And I'm not sorry to say it. I, I wouldn't want to see you again, yeah? Can I can I go, please? What? Can I can I go? Can I at least go? I, I don't want to raise my voice. Ṣé mo lè máa lọ? Mo Please. And if you can actually erase me out of your system, it would have been better because you just pursuing you, you you striving against the wind Kodesh. Go only walk. hmm? I beg you in the name of God má jẹ́ kí meeting tó wáyé eh? I wish you well. Huh? Eh, ah, ah. jẹ́ kí n tiẹ̀ bọ́lẹ̀. I thought we rounded off. Kò tún sí nǹkan tí. Allow me to go down. Uh, eh, go please. Actually, I think I'm to ready to jókòó sí bíbá. Can I join you? Oh, wifey. Hello, Ayọ̀mípọ̀. Hello? Kò ṣì wà ńbẹ̀ yẹn náà. Yeah, I'm cool. Màá kúrò bẹ́ẹ̀ time from now. For crying out loud, why are you doing this to yourself? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí torí Ọlọ́run? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ló dé tó tún mọtí kiri? Ẹ́. Eh? I'm sorry, I'm sorry, seriously. I'll be leaving anytime from now. I'm sorry, kilo ló Ah! Oh, ti ẹ̀rọ tèmi mọ́ tiẹ̀. Kí ló dé kí ló ṣẹlẹ̀ náà? Kí ló lè long. Chofa Ọlọ́run? Ṣo le fọ I said I'm sorry. I'll be at home anytime from now. Okay, now ìwọ náà wo time up. Wo time lọ́wọ́ ẹ̀? Wo time lọ́wọ́ ẹ̀ torí Ọlọ́run? Ilẹ̀ ti ṣú now. Okay, okay. Start coming home now. Right now. All right, Oshé. Oh. Thank you. Oh. anyway amọ̀rú yín my wife is here my wife is there lẹ́mọ̀ máa ṣe ó ṣe padà bọ̀ wá sọ́dọ̀ mi. mo máa ṣàánú mi pẹ̀lú ọmọkùnrin báyìí àbí kí ni nǹkan tí mo fẹ́ sọ kí ni mo tún fẹ́ ṣe láti fi convince ẹ otherwise èmi tó ń torí ẹ̀ mọtí tó ń sọ pé mo máa lọ mo máa lọ mo máa lọ mo máa lọ èmi ni mi ò lọ yìí ó lẹ́rù ń báyìí pé màá fi ẹlẹ̀ màá fi ẹlẹ̀ màá fi ẹlẹ̀ èmi kẹ̀dẹ̀ ẹni mi ò fi ẹlẹ̀ tí mo jókòó kalẹ̀ sínú ilé. ah okay. mami ẹ̀fọ́ríkì lẹ́fọ̀ náà i'm not in for that. kí ló dé. mami máa gbọ́mọ mi lọ́dọ̀ yẹlé ni o ẹ má ṣe àmà mi ìyàwó mi ilé ẹ̀rọ tiẹ̀ ni the only thing tí mo lè ṣe kí n fi placate ọmọ yìí ni kí n gbọ́mọ yìí lọ fún ọmọ tó stay married to me unconditionally pẹ̀lú kó mọ̀ pé mi ò lè mi ò lè mi òun ò lè bímọ fún mi the only thing tí mo lè ṣe fún ni kí ó ní kí n gbọ́mọ ẹ wálé kó n fi ṣọmọ wàhálà ń bọ̀ rèé o wàhálà ń bọ̀ rèé báwo la ṣe fẹ́ sọ fún yẹn ìbádẹ́pà fẹ́ gbọmọ lọ́wọ́ òun àti ìyàwó ẹ̀ báyìí. màámi màámi ẹ mọ̀ pé yèbádé ṣì máa bímọ ìtẹ́mi bí ló wà lọ́dọ̀ ẹ̀ yìí nígbà tí ìyàwó ti má dẹ̀ nílé ní kí n ṣìgbélé wa ná kọ́ńtẹ̀ fi ṣọmọ kó máa rí nǹkan ojú ẹ̀ ẹ fọ yèbádé lẹ̀ náà rẹ̀ o lẹ́ni máa mi kò dọ̀la máa gbọmọ mi lọ́wọ́ yèbádé. ẹ ẹ ẹ hello yẹ mọ ọdọ màmí ẹ eh, nà áhùn àṣẹbí nǹkan tó àjọ sọ nìyẹn kí n máa bọ̀ nílé yẹ mọ I'm coming right away ẹ wò máa gbọ́mọ mi lẹ́nu o ẹ fi mílẹ̀ ẹ fi mílẹ̀ màmí. ẹ wá gbà mí ni eh, kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ìbáyìí ìyàwó Yèbádé ò bímọ mi ah ẹ dúró báwo ayọ̀ mi kò máa pọ̀ sí ayọ̀ mi kò. kí ló ṣẹlẹ̀ láti pé lókè ìyá kí ló ṣẹlẹ̀. <laughs> Don't tell me you've changed your mind. No, just come and hug me first. Mm. kí ló ṣẹlẹ̀. alákọ̀ọ́kọ́ náà báwo ni ibi tó lọ. mo ti wo pé máa gbọ́mọ padà wálé lẹ́nu bó de tún ṣe pè mí kí n tún ṣe u-turn ló bà mí lẹ́rù. <laughs> ọkọ mi mo ní láti pè é nítorí pé ọlọ́run ṣeun àrà kan nínú ayé mi mhm. ọlọ́run ṣeun ọ̀tún kan fún mi ó ṣe oore má lè gbàgbé fún mi. Ah! mi ò lè ṣàlàyé bínú mi ṣe ń dùn tó báyìí mi ò lè fi ẹnu mi mi lè fẹnu lásán kí n fi ṣàlàyé oore tọ́lọ̀ ń ṣe fún mi. tell me. àdúrú mi mọ inú mi kàn ń dùn ní inú mi kàn ń dùn ní. something is coming yeah. ah ah ah ọlọ́run títóbi ẹ ò láfiwé o ah títóbi ọlọ́run ọba ò láfiwé. kí ló ṣẹlẹ̀. all right. take. Open it. I have a good news for you. Ó ti dògò ní lẹ́tà What? Olóyún? Ben. Nígbà wo? mi náà ṣe rí nìyẹn o. Bí mo ṣe gbọ́ nìyẹn o tí dókítà ṣàlàyé fún mi tó confam ẹ̀ fún mi wípé mo ti ní oyún I am carrying your child. Ah. I'm, I'm just speechless. Oh. My God. Oh, Lord. My God. Oh, Olóyún. Ah. Èló ni màá rò nínú oore tí bàbá ṣe. Mélòó ni kí n sọ nínú oore tí Jésù ṣe. Bàbá oore rẹ̀ máa pọ̀ ó ti yan rìn òkun lọ. mélòó ni ká ròyìn àfi ká ṣá máa dúpẹ́ I love you. mélòó ni màá ròyìn nínú oore tí bàbá ṣe mélòó ni màá ròyìn nínú oore tí Jésù ṣe oore rẹ̀ máa pọ̀ ó jù yanrìn òkun lọ mélòó ni màá ròyìn àfi kí ṣá máa dúpẹ́ oore rẹ̀ máa pọ̀ ó jiyàn rìn òkun lọ mélòó ni màá ròyìn àfi kí n ṣáàbà dúpẹ́. Ah, kí leléyìí. oyún ni o màámi. bẹ́ẹ̀ ni màámi oyún ni alágbára láyé àti lọ́rùn bá ṣe o. ìyàwó mi bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyé gbogbo orí ayọ̀ tó bá ń bí ọlọ́run fún báyìí ó máa tó ẹ lọ́wọ́ àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn ní gbogbo ìgbà tó bá kọ̀kùn bá ẹ̀ máa ṣe fún ẹ ah! ọmọ ni ẹ o ọmọ mà ni ẹ o <laughs> ẹ ọmọ ni ẹ o tóró ojọ mi lójú o wọ́n bí ẹ o wá fi ẹ̀kọ́ wípé ṣe lèèyàn ṣe sùúrù o wá ní sùúrù o tún di òpó ọlọ́run mú ọlọ́run náà wá jókòó adójú tí ẹ ó dẹ̀ farahàn nínú ayé ẹ. ẹ wo mi ṣèrí ọlọ́run ọba ló gbogbo ọpẹ́ lọ́dọ̀ nìkan ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ hmm. tó jẹ́ káyọ̀ wá kún lọ́jọ́ tòní ah, ah. ṣèrí alákọ̀ọ́kọ́ mi mo nífẹ̀ẹ́ ọkọ mi. <laughs> ọlọ́run ọba gan mọ̀ wípé mo nífẹ̀ẹ́ arákùnrin dénúdénú dé sàlẹ̀ wọn. èmi dẹ̀ nígbàgbọ́ wípé ìgbà ṣòro là ń mọ̀ rẹ̀ ṣèbígbà tó ń dùn tó ń dán àjọ ń jẹ́ àjọ wà nínú ẹjọ́ ṣé ó wá da kó jẹ́ kí nǹkan báyẹn wá ṣẹlẹ̀ kó wá jẹ́ báyẹn máa sọ pé mo fẹ́ fi sílẹ̀ nítorí nǹkan kan ó dá tí mo bá sọ wípé torí nǹkan tó ṣẹlẹ̀ yìí mo fi sílẹ̀ ibi tí mò lọ kí ni mo mọ̀ tí màá tún bá ń bẹ̀. Hmm. so as his wife mo ní láti dúró tì í ó ní àròjinlẹ̀ ni o káàtó tako problem rẹ hmm. ṣé wàá rí o mi o ẹ má bínú o bí ẹ torí pé mo jẹ́ ọmọ kékeré ni mm-hmm. èmi o níwọ̀nba ọjọ́ orí tèmi yìí o èmi ò mà fi bẹ́ẹ̀ nígbàgbọ́ nínú wọn ni wọ́n pè é hmm. gbogbo ìgbàgbọ́ mi pátápátá ọ̀dọ̀ ọlọ́run bá nìkan ló wà. cheat my wife cheat. nítorí pé òun ni ọba tó mọ gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo. oh yes. ó ní ìbẹ̀rẹ̀ àti òpin hmm. òun ni alpha àti omega ṣé mò ń dá wa wá sílé ayé yìí olùṣẹ̀dá wa nígbà tó dẹ̀ máa ṣẹ̀dá oníkálukú wa ẹjọ́ kò sí ẹ̀dá àlàyé kankan níbẹ̀ nítorí ẹ̀ lèmi ṣe wá lọ di òpó ọlọ́run mo wá takú tí lọ́rùn pé sẹ́ ó ní láti ṣe tèmi fún mi ìran bíi mo fẹ́ kó gbé kúrò lórí mi alábíi mo fẹ́ kó gbé kúrò lórí èmi àti ọkọ mi mi ò fẹ́ máa ṣígun kiri ọkùnrin ẹyọ kan tí mo fẹ́ ẹ̀kọ́ náà ni mo fẹ́ gbogbo ọmọ inú mi fún a ní nǹkan tó sọ yìí pé òun àṣẹlẹ̀ ẹsẹ̀ mo fẹ́ kó yí padà nítorí pé ọba àdìpọ̀jọ́ kúdà yẹn bẹ́ẹ̀ ni ah mọ́mì mo challenge ọlọ́run ọba hmm. àdàbí tó bá jẹ́ pọ́jọ́ tó ń ṣẹ̀dá mi ẹ̀dá alàyè kọ́kọ́ wà níbẹ̀ hmm. ó ní oníṣe nǹkan tí mo fẹ́ fún mi ah. ọlọ́run lè dá mi lóhùn ah. ẹ wò mọ́mì all the time all the time ogun náà ló ní ká ṣàmà béèrè níta bá fẹ́ olóhùn adé ṣe fún wa ṣé bóun náà ló rán wòlíì sí Ezekiel yes come in. Ah, hmm má jẹ ṣàfihàn gbogbo yín ni mo ti kí látẹ̀kùn àmọ́ ẹ ò gbọ́ gbogbo tẹ̀ ń sọ díẹ̀ nínú ẹ̀ mo ti gbọ́. èyí tí mo dẹ̀ gbọ́ yẹn ó ti fi hàn wípé nǹkan ayọ̀ ni nǹkan tí gbogbo yín sọ ní agbára ọlọ́run ìdùnnú àti ayọ̀ kò ní wọ́n lẹ́bi wa yìí o. mami mo láyọ̀ láti sọ fún yín wípé ìyàwó mi ti lóyún. Congratulations. Congratulations. Nǹkan ayọ̀ yín ti mélòó? Ó kò di òwò mi. Ó mọ pẹ́ mi. Jẹ́ ìbá ìsọ̀ ìdókòwò. Irọ́. Bí ìsọ̀ bí mi ṣe dúró. Mami, ẹ wo ẹ ẹ máa ti jókòó, ẹ lè máa kọrin. Bẹ́ẹ̀ni, wọ́n sọ wípé àárọ̀ àná o ni kàn dédé send mail sí rẹ̀ tí wọ́n ní mo ní special assignment ní Texas ní America. wọ́n níbi tí mo wá ń lọ yẹn mo ní láti mú ìyàwó mi àti ọmọ mi dání wọ́n ní owó oṣù mi lọ́ọ̀kan ọmọ asán owó oṣù mi níbí wọ́n máa san ẹ ti rí i pé ìbùkún ńlá ni <laughs> ó ní mo ṣe wá bá Mr. Ayọ̀ ṣe máa lè yọ̀ǹda jọ mi lójú fún mi kọ́lọ́ lè jọ wá lójú délẹ̀. Ah, don't be ridiculous ọmọ ẹ ní ìjà ló dé lórí ìdòwe ńgbà yẹn ta ló máa rínú tí ò ní bí it's all yours. lóòótọ́ ọmọ mi ọmọ ẹ. Ah. ó ṣe ìyá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ wo bí ó ní pé orin tí mọ́mí ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé lẹ́ẹ̀kan ó ṣẹ̀ máa wúlò báyìí pé gbọ̀pẹ́ wá. bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò ti rí bójú wọn ti mọ́ tálájà ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò ti rí àmọ̀ràn mi ní fọlọ́gbọ́n o pé kó ronú bó dájú kó tó ṣe bó ni ó ti rí ọ̀la ẹ̀ má rí bẹ́ẹ̀ àmọ́ ń tá a bá foni ṣe ọ̀rọ̀ ìtàn níbo lọ́la.